òǹdúpọ̀ ẹ̀kọ́sà òsò òsìlè dání ọlá bàbá ló sì má òsì tó lè ṣe fún ọ̀fun àánú wàhálà wọn rọdọ alẹ àkọ bìnnà bàdà ilẹ ẹdẹ tó ti dá kọfọ lọlẹ kàmẹsìn kàmẹsìn kàmẹsìn àtọtọ lọ tọwọ fi ìmọ̀nà tó lọ́n tó ti ṣèkẹ́ wá sílẹ̀ tó padà dẹni tó sínú. káfí imáyé sílẹ̀ káfí wọn padà di mọ́ṣíríkì káfí islam sílẹ̀ lọ́wọ́ di gbèsè sọ́dá bẹ́ẹ̀ sọ́dá rẹ̀ arọ́dù alẹ́ àkọ́ ìtumọ̀ rẹ̀ ní kíkọ́ sẹ́rí dà ní islam tọ́tọ́ káfí nǹkan mi sọ́dá tó sọ́nà lánà kò dáwàá tara bẹ́ẹ̀ dẹni sí ọkọ̀ islam pọ̀tọ́ pọ̀tọ́ gbogbo ẹni tó bá lórí lọ gbogbo ẹnikẹ́ni tó náà lọ́ bá sórí fún ìgbẹ́ ńsìn náà ọ̀gbọ́dọ̀ wá padà lọ́mọ ẹ̀sìn tí ó lè ṣe ọláǹfààní tí ó sì lè dání ọlára kọ́ wa tara bẹ́ẹ̀ pọ̀dẹ́ni tó fi ìsìláàmù sílẹ̀ kọ́ wa di kèfèrí pọ̀dẹ́ni tó fi ìmáàmù sílẹ̀ kọ́ wa dẹni tí ń ṣe ẹ̀rọ sọ́lọ̀. كالذي استهوته الشياطين في الأرض islam sílẹ̀ kó wá dàbí sẹni sí àwọn ṣayọ̀pín àwọn ṣẹ̀fọ́n tí wọ́n mú máa tẹ̀lé fẹ́nu rẹ̀ tọ́wọ́ tara bẹ́ẹ̀ tọ́sọ̀nù tọ́sọ̀nù lórílẹ̀ àṣetọ́ ni mo tẹ̀lé fẹ́nu ẹ̀ ọ̀sọ̀ fẹ́nu di lè máa mú tí ń wà tí ń tù tí ń tukọ̀ rẹ̀ ọwọ́ tara bẹ́ẹ̀ ọ̀dẹ̀ ní dídà kó mú kọ̀mọ̀nà náà ọ̀sọ̀nù bẹ́ẹ̀ làpèjúwe ẹ̀ṣọ́ bá fi Islam sílẹ̀ àpèjúwe rẹ̀ dàbí ẹni tí ṣẹ̀fọ́n àbáwọn ṣẹ̀fọ́n tí wọ́n mú máa tẹ̀lé fẹ́nu rẹ̀ tí ìdàpọ̀ wa mú lórí ilẹ̀ tí ọ̀mọ̀nà náà tí ọ̀mọ̀dé tá a gbà náà torí pé ṣẹ̀fọ́n ó máa ń lè fẹ́ lẹ́yìn lọ́sọ̀ fún yẹn tó bá ti lọ́sọ̀ fún yẹn yẹn mọ̀ ọ́ ìyẹn wọn sọ ìfẹnu rẹ lọlọmọdé ọmọ ẹsẹ gbogbo ntí ìfẹnu rẹ bá sọ fún ìyẹn ọmọ ẹsẹ eléyìí ó ní àpèjúwe ẹni tó bá ti islam sílẹ̀ tí ń lọ sí nǹkan míì tó yàtọ̀ sí islam. tọ́ Ibn Abbas radiyallahu anhuma ó ní àpèjúwe. ẹni tí ń bọ òòṣà ẹni tí ń sìn rí àpèjúwe rẹ̀ dàbí ẹni tó ṣe pé ìwọ̀n ìpè ìwọ̀n ó pè ọwọ́ agbọ́rọ̀ sọ̀rọ̀ ọwọ́ abẹ́rẹ́ sí ní tẹ̀lé wọn ká. ńgbà tó ti wáyé títí ó ti ti tí wọ́n ń bá lọ nínú pa olè tí lọ sí díẹ̀ ọrọ wọn ti jọ wọ̀ lè padà náà ìdàpọ̀ wa mú nípò sọ́wà èyí tó ti gbéra lè padà lẹ́nu kò sì níbi kan pàtó tó dojú kọ láti olúbọ̀ bá délẹ̀ kó tó ní sùn tó ń ṣe nǹkan mi. wọ́n ní ayọ̀ ọ̀sọ̀kalẹ̀ nípa Abdulrahman ọmọ àlùbọ́sọ̀ tọ́bi ìlú ọ̀rẹ́ fún mi. Abdulrahman ọmọ àlùbọ́sọ̀ ní kùsẹ́ tọ́bi ìlú ọ̀rẹ́ sọlọ kí bàbá òun pa ìsìláàmù sí kò pé bàbá rẹ ti ń pè é wá sí ìsìláàmù pé kí wọn pa kẹfẹrí sí torí kẹfẹrí sọlọ wọn bá ń bọ kò pé oníkàlùkù ó ń pèpè lọ síbi ètò mọ tó sì tí ń pe bàbá rẹ̀ nígbà bàbá wọn padà sí ìkẹsẹ̀ rí tí bàbá àtìyá rẹ̀ táwọn ti ń pe lọ sí Islam tó bá gbọ́ sọ̀rọ̀ àtìyàwó rẹ̀ mùsùlùmí náà àwọn ń pe lọ sí Islam bẹ́ẹ̀ ni àwọn mùsùlùmí lápapọ̀ wọ́n ń pe Abubakar àwọn ń pe Abdulrahman àmọ́ Abubakar wọ́n ń pe sí Islam onáà pé kó náà gba islam wọ́n pè wá sí sí ìmànà wọ́n sọ fún pé ẹ ti ẹ̀yà àwọn ẹ̀ wá bá kúrò nínú kẹsẹ̀ rí òun. wọ́n kàkà gbọ́gbọ́ ń gbọ́ kò sọ pé ọ̀nà náà tún bí kan àti níbi kẹsẹ̀ rí yẹn ọlọ́ọ̀ni ẹ̀dá lọ́wọ́ kó lè nà ọ̀dọ̀ lọ́ọ̀ni hùwà ìkọjà sọ fún ìrànlọ́ọ̀ni muhammed sallallahu alayhi wa sallam pé ìmànà sọlọ́ọ̀ni وأمرنا لنسلم لرب العالمين إن تلون في فعالات المقاس الإسلام فاقبقى فعلا الله أولوا gbogbo àgbáńlá yìí ayẹ alùpùpù tó lẹgbẹ pẹ̀lú abdulrahman ọmọ àlùbọsọ ìjẹjẹ mọ wípé ìyá abdulrahman ọmọ àbúbọsọ yìí ti ṣe ìyàwó. Abubakar ìyá ìlórúkọ rẹ̀ ń jẹ́ Ummu Ruman Ummu Ruman bẹ́ẹ̀ lórúkọ rẹ̀ ń jẹ́ bàbá rẹ̀ ti jẹ́ Al-Harith ọmọ àwọn Al-Kinaniyya ẹ̀rí Abdulrahman ọmọ ìyá ọmọ ìyá àìsàn ìyá wọn bàbá wọn kan náà àìsàn wà wà ní Abdulrahman ìbọ̀dá rẹ̀ ẹ̀gbọ́n rẹ̀ bàbá wọn kan náà màmá wọn kan náà Abdulrahman yìí ǹjẹ́ jẹ́ mọ̀ pé ó kópa nínú ogun bálẹ̀ ó tún kópa nínú ogun bálẹ̀ ṣùgbọ́n lágbà àwọn kẹfẹ́ rí lójú ojú ọwá pẹ̀lú àwọn kẹfẹ́ rí mọ́tò láti wá jà nínú sọ̀rọ̀ bá àti náà lóògùn lánàá ti tẹ̀sán pé nínú àwọn ẹlẹ́yìn rẹ̀ ni bàbá tiẹ̀ wà Abubakar bọ́ọ̀bù yẹn bọ́ àbáyé. débi pé lọ́jọ́ yẹn ó lẹ́nu tó bá láyà nínú kọjá lè wá tòótọ́ bá fẹ́ jagun tẹ́lẹ̀ bẹ́ẹ̀ ni màá bẹ́ẹ̀ ti dé àwọn ti dé àwọn wa tó gbọ́n bá wa bẹ̀rẹ̀ àwọn akéwì rárá ẹnìkan ni wọ́n jáde síta lẹ́ni tó jákun tó dára rẹ̀ lójú lọ́jà lórí ẹsẹ̀ rẹ̀. gbàdúrà bá jáde ẹnìkan ọba rìn àwọn ẹsìn ọ̀làáyé ẹsẹ̀ lọ́bẹ̀ ha pẹ̀lúmọ́rí ẹsẹ̀ kọ́dà ha pẹ̀lúmọ́rí ọ̀rọ̀ ṣùgbọ́n ha pẹ̀lúmọ́rí nàbíyí nàkọ́ ha pẹ̀wọ́sọ́kọ̀ nàbíyí jẹ̀mà ha. ọlọ́run àwọn ẹsìn o àwọn ẹsìn tó pé à máa fi sáré lójú ogun tó wà máa mi ẹlẹ ẹlẹ ẹlẹ. àwọn ẹsìn eléyìí tó ti pé. nígbà tí a máa ń gbé wọn sáré lójú ogun pátákó ẹsẹ̀ wọn tí bá ń gba ibi tó lé nínú ọlẹ̀ pátákó wọn ti máa sáà. àwọn ẹni tó ṣe é pé àwọn máa fi kọlù ọ̀dá láfẹ̀mẹ́júmọ́ ọlọ́run ló ti gbòòrà. àwọn ẹni tó ṣe pé àwọn máa fi kú eruku sí ọ̀dá lójú ọlọ́run ló ti àwọn ẹni tó ṣe pé àpapọ̀ àwọn kékeré ọlọ́run ti búra tó yẹ ẹsìn pàtàkì fún ogun jíjà ẹ̀yin olùkókè sọ̀dọ̀ àwọn mùsùlùmí lásán gbogbo àwọn civilization tó wà láyé kótó di bàálù kótó di táǹkà kótó di ẹsìn náà ẹnìkan ò ní gbéra fún mi lọ́sọ́dí ogun àti tọ́ba pa ara kó wá dúkù lójú rà fún mi ìmẹ́yìn náà ó fi kọ́ lọ́wọ́ lọ́wọ́ ibi tó ti dáàbò ó ti ṣubú ó tún lọ́ọ́ dídé àmọ́ra àti ẹ̀rọ pẹ̀lẹ́pẹ̀lẹ́ ni ẹ̀lẹ́kùnrin tó máa ń ṣe pẹ̀lẹ́pẹ̀lẹ́ wọ́n ti ráyìn tó torí di ẹ̀lẹ́ àbí ẹ̀rọ àwọn kẹ́tẹ́kẹ́tẹ́ lọ tó gbó pékin ìbílẹ̀ máa ti ń gun kẹ́tẹ́ wọ́n ti pọ́ tàmẹ́sìn máa ṣà torí ẹ̀ ẹnìkan bọ̀ ọ́ ta torí ẹ̀ tuntun ẹ̀ ẹni tó bá láyà ni tó bá mọ́ra rẹ̀ láti kọ́jà ẹ̀ ẹ̀ tó débi tí a tún ti lójú hàn. ẹ̀kí ń bẹ̀ ọ́ tí ẹ̀ bá ti máa halẹ̀ tẹ́lẹ̀ kékeré bọ́ba ti dìjà gbogbo èèyàn gbà ó ti dìjà báyìí bọ́ọ̀tà bọ́ọ̀tà tí gbogbo èèyàn gbà lónìí ọlọ́run ọ̀tọ̀ wọ́n á gbé wa yé fún mi wọ́n lọ́ ìgbẹ́ sábà lójoojú ibi tí ẹrù ọba <laughs> tẹrù ọba ọpọlọ pípé láàrin ìlànà ẹ̀mẹ́ náà. so abdulrahman yẹn bọ́ ọ̀tá ọmọ àlùwà ẹni tó bá tó mọ̀ ẹ̀ ní kò náà bọ́ ọ̀tá ee wọn àti sọ bẹ́ẹ̀ bàbá rẹ̀ dìde Abubakar rọ̀bì lọ a ah, ìmánì lágbára ti bá ń sẹ́ lé o ọmọdé àbí ọmọdé àgbélọ́n kékeré táwọn ọ̀fẹ́ kí nǹkan kan ṣe ìjọba ìlú kó sàwà àwa ń tọ́jú rẹ̀ kó lè bá yìí kódà tó ṣe é pé yíyí ìjẹ ó lè mú kúta ó lè mú kú pa àdàmú bẹ́ẹ̀ làwọn ọmọ báwọn bí ṣe ń di àná táwọn ọmọ àtòkù pa ìkó táwọn dájú ló ń kékeré bí ọba dájú wà bọ́ta ìgbẹ́ ẹ̀dọ́ bá tó kọ́ bọ́ bàbá rẹ̀ lẹ́nu ní àti gbàlẹ́ o torí sẹ́ni tó bá bọ́ta tó lè fi ṣé ìjẹ dákun bọ́ ẹ̀yìn ìdí nǹkan kíákíá. bàbá bá dìde ìmánì nítorí pé ìbànújẹ́ ńlá ni fún bàbá láti jẹ́ mùsùlùmí kọ́ wa ọmọ rẹ̀ kékeré ẹ̀hìn ìjọba ti fún mọ́mọ́ ìṣẹ́kùn kékeré ó kúkú jẹ́ pé ikú rẹ̀ ọwọ́ tèmi ni ọgbà kálukú dìde ńlọba ọ̀hánà wọn àti sọlọ lọ àti sọlọ sọ fún un pé mẹsítẹ́rìn ní ìdènà wà lọ́kà fún mi ní ìgbádùn ẹ̀mí rẹ̀ jẹ ìyẹn ni pé wọ́n kíra rẹ̀ lọ́nu ìlú báyìí jẹ́ ìjẹ̀gbádùn bíbẹ̀ rẹ̀ sí àlọ́kà ti dókòó kọ́dà nínú síra wọ́n sọ ó ti jẹ́ pé gbàtà ń bá sọ̀rọ̀ jáde kọlọ wá pé káwọn kọlura hàn pẹ̀lú ẹ̀ ìgbà tí ó di pé lẹ́yìn kan bá bọ́ ta àtúnwò àtẹnìkan wọ́n jọ wà kó ẹni tó bá para ẹnìkejì ẹnìkẹta lẹ́yìn ẹnìkẹta kálukọ kọlura kí ẹsẹ̀ tí ogun ayé ti ń rọ lásán tí kálukọ ń di ẹ wọ́n ti di òdòdó àti ìràwọ̀ wọ́n ń di méjì káwọn lẹ́kú tí kálukọ wọ́n sá pamọ́ sínú irin wọ́n ń ju àkàrà olóró ẹ̀yin ń bọ́dà kẹ́yìn kò ju iná àbẹ́ni tó tẹ lókè yọmọ yọmọ yí yọmọ yí yọmọ yọmọ àtẹ àwọn bọ́tìnì tó àti bọ́ọ̀mù gbogbo ẹ̀ bọ́ọ̀lẹ̀ àwọn ọ̀lẹ́wọ́ tó báyìí Abubakar nígbà tí o ti pé ogun ṣẹ́jú tán táwọn èèyàn rọ́ọ̀lù ra wọn abubakar wa ni mò ń wá ká mò ń wá ọmọ ká ọmọ rẹ yóò ń wá ká náà ní ayé àtàwọn ìgbàlá tó ti kọ́ ọmọ yìí mi lónà bí láyé wọn lọ́mọ àpò ìwà dùnà mọ̀ àdánwò ọ̀rọ̀ olùkànnì ọ̀gá ọ̀bẹ̀nà ọ̀wà torí abubakar àti ọmọ rẹ lọ́lọ́dún sáà abubakar wá ká lójú ogun lẹ́yìn tó máa gba islam ní abubakar wọn sọ pé ah, lọ́jọ́ ogun badar jọjọ́ náà tó máa wọ ọ̀gá tó bá ní èmi sì rí mo rí gbọ̀ngàn ní ṣe mí wọ́n jẹ́ pé mi ní pa ah, abubakar ní ọ̀gá tó rọra kó rọra sọ pé bàbá kọ́wá wù lẹ́nu ní wọ̀ ni ẹni tí ọkọ̀ pa ní ti láàrin láàrin lọ. tòtòrí pé ímánì ní àbá torí lórí ímánì gbogbo nǹkan máa yọ pọ̀ ẹni wa ọ̀pọ̀ ní nítorí káàlì dáàbò bo ímánì àti Islam wa kí náà fà ní ìsẹ̀mí nígbà tí Islam bá sọ̀rọ̀ kò sáǹfà ní sùn. tọ́ọ̀. ọmọ yìí máa padà gba islam máa padà gba islam kọjá abdulrahman ní òun ní àgbà nínú àwọn ọmọ abubakar ńlá àgbàlagbà nínú àwọn ọmọ abubakar ọgbà islam islam rẹ ti dá islam tó gbà ọ̀rẹ́ wa òun náà ti ń bẹ nínú àwọn ti ń bẹ nítorí ṣòlùṣòdà ìlẹyà nígbà dáná ìṣòro bá àtúnà tó ní àtọyé pọ̀ pẹ̀lú àwọn ìṣòro ní ṣòdà ìlẹyà síwájú kọ́mọ èyí tó gba islam kì í sọ abdulrahman níbẹ̀ o síbẹ̀ ní ọba àwọn kẹfẹ́ yìí wọn ọmọ tó jẹ́ abdulrahman allah ni wọn ìdí nu bẹ́ẹ̀ sọ sáyẹn ní sọlọ́lá àdìsẹ́lá pé ìwọ ń sá máa fi allah àti gbọ́kùn tó gba arahman pẹ̀lú ẹ̀ o sì ní káwọn mẹ́sàn-án lọ́ọ̀ méjì tó kọ̀tẹ́lẹ̀ rẹ̀ tó náà lọ́la sọ fúnfún lójú ọ̀rọ̀ ọ̀hún àwọn ìlú ọ̀rọ̀ ọ̀hún ayé mà tẹ́bìrú pẹ̀lú ẹ̀sìnà òṣèlú ẹ̀pọ̀ lọ́ọ̀ni àlọ́ àbí ẹ̀pọ̀ ọ̀hún èyí owó ọba àwọn yẹn ti pè nínú àwọn orúkọ rẹ̀ ẹ̀ta ti mọ̀ fún lọ́la àwọn orúkọ tó ṣe kí ni tọ́lẹ̀ wá. tòun ọ̀ma arahman lórúkọ ọlọ́run láti gbọdọ̀ àdìyà wọ́n sì ti orúkọ rẹ̀ kó tó di pé ọgbà islam wọn ni abdul kaaba ẹrú kaaba ẹrú ẹrú kaaba abdul kaaba èyí tó yẹ wọn náà nígbà wọn tẹsẹ̀ lọ pẹ̀lú báwọn ọ̀tẹ̀ lọ kí lẹ́yìn tó yẹ kó ọ̀tẹ̀ orí kaaba tó yí lójú wọn ọ̀gá wọn á wò pé ah! táwọn máa ń pọmọ lẹ́rú léyìí ọmọ wọn lálùbáríkà gẹ́gẹ́ bó òun ti ṣe ga lójú wọn tọ́jà pé ní ayé dàìríyà àwọn èèyàn ti ń jẹ́ àdùsẹ́m wọn pọ̀ ẹ̀rú òun àdùsẹ́m wọn pọ̀ náà làgbà mẹ́rin ni àdùsẹ́m ẹ̀rú kàdà anabi Muhammad sallallahu alaihi wasallam ló yí orúkọ rẹ̀ padà sí Abdurrahman Abdurrahman yẹ́nì ẹni tó náà ń dúkọ́ tó ní ṣe pẹ̀lú ẹ̀bọ ni ọ̀tún mú ìwà fábùn wa fábùn mi fágbèmí gbogbo ilé ìjọba ti gba Islam parí gbogbo ọkọ̀ burúkú bí sẹ́lẹ̀ tí mo lò tó tó kó bàdé ó kọ́ kó kọ́ yọ lẹ́yìn ìgbà tó ti bọ́ lọ́nfọ̀ torí ẹ̀ èèyàn pààrọ̀ ọkọ̀ tí ọ̀dà ọkọ̀ tó ní ti pẹ̀lẹ́ bọ́ ọ̀pá rẹ̀. ma jùlọ ìwọ lọ gba islam àwọn bàbá rẹ tó wọn gba islam ó kọ rẹ ọmọ ẹgbẹ níbo ti wà náà ni lọrùn náà lọmọ ẹjẹ ó kọ bàbá rẹ lọmọ ẹjẹ mẹjẹ òní yí padà ó kọ ló lé yí àwọn ti bàbá rẹ yí ah, tó wà bàbá rẹ̀ wọ́n sì sọ náà ní ọ̀jẹ́ bí wọn ṣùgbọ́n ibi táìmù tí ọlọ́run lọ́tọ́ islam kò wá ń abdulsalam ọmọ so àmọ́ ní òyìnbó mr <laughs> ó kọ bàbá làwọn náà fi ẹ̀wọ̀n tó abdulsalam ọmọ.

tọ ọmọ yìí ọgbà ìsìlámù nínú orí ńlá eléyìí tí ọlọ́run bá ṣe fún Abubakar radiyallahu anhu òní pé ìpele mẹ́rin nínú àwọn àdílé rẹ̀ ni wọ́n rí àná ìsọ̀rọ̀ bá a lò àrẹ. wọ́n sì lọ́lọ́ ò sí fẹ́nìkan àfàbùbá ìpele mẹ́rin tó ara gbogbo wọn ti jẹ́ mùsùlùmí àbúkù hàkà bàbá Abubakar ọgbà Islam ó rà nàbí sọlọ́lá àdìsọ̀lù káàdì fúnra ara rẹ̀ à káàdì àgbà oní ara nàbí Abdulrahman ọmọ oní àgbà òun náà sàábé ni bákan náà ọmọ abdulrahman yìí wọn pè ní abu adiya Muhammad ọmọ abdulrahman ọmọ abubakar ọmọ abubuhar muhammed wọn lòun náà tún ránà sallallahu alaihi wasallam wọn á di pèlè mẹ́rin gbogbo wọn jọ mùsùlùmí walhamdulillah ẹni tá a yà kọta lẹ nítorí rẹ nìyẹn. wọ́n mú mi rìn náà ní mẹ́mọ́ mi wọ́n mi láàrin yìí ọlọ́run má ti pa ọ́ lọ́sẹ̀ ká gbàgbà fún ọlọ́run olúwa gbogbo àgbà ńlá yìí. ẹ dákun bí ẹ bá mọ̀ ẹ bá mọ̀ ọmọ gbàgbà fọlọ́ ní ara rẹ̀ ló ti láǹkà tọ́ba kọ́ láti gbàgbà fọlọ́ ara rẹ̀ ló ti ọlọ́run bọ̀ dára pé nìkan ti tó ń kó lékún ní kan.

àlókè ah, mi lẹ́yìn sẹ́nu àlọ́ba ah, mi lọ́tọ́ láti ṣòdodo jọ́sìn fún ẹ lẹ́yìn ọwọ́ kí wọ́n á yóò mú wa mọ́ jọ́sìn kí ni ó mú wa mọ́ ṣe Islam àdúgbò tó máa fi wá mọ́ náà. wà á ní ọ̀pẹ́yìn sọ̀rẹ́ ọlọ́dún pa ara ṣe ká máa gbé láti dúró ọlọ́dún pa ara ṣe ká máa gbé láti dúró sọ̀ láti yẹn ẹ̀yìn ti ṣeré o. èyí ti ṣeré rárá rárá àtẹni tó bá ṣe sórí ibú bẹ́ẹ̀ bá rẹ́ni kẹ́tí ń gbèsè láti dúró kẹ́mọ̀ kọ́ fẹ́ láti sórí ilé tẹ́ bá rẹ́ni kan tó bá pa ìsìlámù tí èsì sọ̀lẹ́ kẹ́mọ̀ kọ́ orí ibú òun náà ló ti gbà yẹn ṣùgbọ́n ìkọ́nà ti sọ̀lẹ́ gbígbèsè láti dúró tó lọ́wọ́ bá sọ bí òun náà ni alẹ́ fi hàn lórí hàn wọ́n dẹ̀wọ́ àmọ́ àríyá káma ṣe láti tẹpẹlẹ láti ṣe àgbọ̀rọ̀ sílẹ̀ gbà. ìsìnkú àti nǹkan kan á kó ti rẹ̀ wá ó fẹ̀ tó sún yẹn gbogbo sọ láti sọ láti tó sún àrùn oúnjẹ òṣù ọ̀rọ̀ oúnjẹ òṣù ọ̀rọ̀ lójúmọ́ náà ń jẹun iye oorun kó lè dìgbẹ́ ò tó máa ń jẹun pàápàá sì lọ́n tó ti jẹ́ ti pẹ́ àbí ètò owó kó dínkù nínú ẹ̀jẹ̀ rẹ̀ yẹ ẹran kò sẹ́ni tí wọ́n á wò kó lè dìgbẹ́ yóò máa jẹ ẹni tó ẹtún kó wá sí ẹtún kó sékè ní màá là kó jẹ bí. Jésù nígbò ló ti wá sùn torí tọ́lọ̀ nítọ́lọ̀ nítorí rẹ̀ dá wa. Tòótú mà sí pé kìí sàdédé sùn yẹn àtẹnitá kọ́lé orí búwa ń bẹ wọ́tẹ̀kù ọlọ́run kọ́ aláṣẹ máa páyọ̀ lórí ẹjọ́ ìwà ọlọ́run kò fún kò fún ọlọ́run kọ́kọ́rọ́ gbogbo oríire gbogbo oríire ẹni tí wọ́n ń ọlọ́run kọ́lọ̀ ń bí a sì máa tó ọlọ́run náà máa ṣe tọ́lọ̀ ń kọ́ aláṣẹ máa ṣe tọ́lọ̀ lẹ́yìn lẹ́yìn ọlọ́ọ̀bá wa ó ní wọ̀hùn lẹ́yìn ìlẹ́yìn tó sọ̀rọ̀ ẹ̀pá yọ̀dọ̀ kúrò náà lẹ́yìn tí a kò yín jọ sọ́dọ̀ rẹ̀ lọ́jọ́ pé ó tó para bí ó tó para ó tó para ọ̀dọ̀ rẹ̀ wọ́n kó sí ìgbà tá a ti mọ̀ pọ́dọ̀ rẹ̀ wọ́n kó àjọ sí ọ̀nà wo làwọn lè gbà ta ọ̀nà wo làwọn lè gbà dìgbà kò sí torí ẹ̀ ká para bóyá sábà tẹ para àfìlè rọ́nà lọ àfìlè rọ́nà lọ. wọ́n kó lè yọ kọ́lọ́kọ́ sẹ́nu àwọn àdúgbò náà. báwo lẹ́sìn ní jẹ́pọ̀ nìkan lẹ́yìn dọ́kẹ́ tẹ̀kẹ́ ti islam báwo lẹ́sìn ní wọn gbèsè láti dúró fún báwo lẹ́sìn ní jẹ́ni tó ń para rẹ̀ yàtọ̀ sí pé ọ̀dọ́ rẹ̀ ni wọ́n kò ní jọ sí tọ́ba àdúgbò tó gbé ń bá ọ̀sìn yáàmù. òun náà lọ́ba tó ti gbọ́ dáhùn fún tilẹ̀ sẹ́rí kó tó sìn báyìí òun ló dáhùn fún tilẹ̀ àti sí bẹ́ẹ̀ gbogbo wọn kó a ti tó sùn òun là gbọ́dọ̀ sùn òun là gbọ́dọ̀ sùn ọ̀sà torí pé yẹn ọlọ́nà gbọ́dọ̀ sọ àmọ̀ tó tẹ̀lé àwọn tó máa tilẹ̀ bilhaq pẹ̀lú òdodo wọ́n ní kí ni ìtumọ̀ pẹ̀lú òdodo ayé bèkẹ́lì mẹ́tẹ̀lì haq ọlọ́run lọ́sẹ̀ dá sọ́nà àtìlẹ̀ pẹ̀lú gbólóhùn òdodo oní àwọn gbólóhùn kan fẹ̀yọ̀ gbólóhùn tọ́lá ti dá gbogbo nǹkan gbólóhùn òdodo sọ ikú ọlọ́run àti ewé sára àkọ́kọ́ kí gbólóhùn yóò ti tà sí ìta. wàyẹ̀ wọ́n máa yẹ kó lọ́kùnrin fẹ̀yẹ̀ fún ẹrántí o ẹrántí ọjọ́ ńlá kan ọjọ́ tó náà wọ́n sọ pé kí ọ̀sẹ̀lẹ̀ tí ó sì ṣẹlẹ̀ àbí ìtumọ̀ rẹ̀ ní ẹ̀páyà ọjọ́ tó ti pé ọlọ́run bọ́ sọ pé kọ́ ṣẹlẹ̀ tó sì ṣẹlẹ̀ àbí kọ́jọ́ pé tí màá rẹ̀ ní pé ẹ pè gbogbo ọjọ́ tó ṣe wípé ọlọ́run sọ pé kọ́ ṣẹlẹ̀ tó sì ṣẹlẹ̀ nípa àpá bó ti ṣe ẹ̀ka ẹ pè gbogbo rẹ̀ àbí kọ́jọ́ pé tí màá rẹ̀ wọ́n sọ ẹ pààyàn ọlọ́run wọ̀nyẹ́wò màyà kó olùkọ́ fàyà ẹ sì bẹ̀rù ọjọ́ tọ́lọ́run bọ́ sọ wípé kọ́ ṣẹlẹ̀ ó tó bẹ́ẹ̀rù ó tó bẹ́ẹ̀rù tí ọba ní bẹ́ẹ̀rù tí ọba bẹ́ẹ̀rù rẹ̀ olú ẹsẹ̀ ra rẹ̀ olú ẹsẹ̀ ra rẹ̀ tó wọ́n yóò mọ ẹ̀kọ́ ló fún ọ̀nà ẹ̀kọ́ ẹran bí àbí ẹsẹ̀ rẹ̀ àbí ẹsẹ̀ gbogbo ọjọ́ tí ọlọ́run ọba ẹ̀kọ́ tọ́lọ́run ọba kí ni ọ̀sọ̀ púpọ̀ ṣẹlẹ̀ wọ́n ní ibi ọ̀sọ̀ púpọ̀ ṣẹlẹ̀ náà ní ikú ikú gbogbo àwọn ẹ̀dá yóò sì tún sọ pé kí gbogbo wọn sì dé yóò sì tún sọ yìí pé kí ìṣirò wọn wáyé ní wàrà ṣẹta sọ gbogbo eléyìí iná nìkan tí ọlọ́run bá sọ́ka sí nípa ayé ọmọ ẹ̀kọ́ ló kọ́ ọ̀run fẹ́rẹ̀ kù yẹ́wò máa yàn kó àbùkù tó ọjọ́ tí ó sọ pé fún fáyà fún yẹn òun náà ni àbí kọ́wúlò kò sá ọ̀rọ̀ rẹ̀ tọ́jú òdodo fún fáyà fún ọ̀rọ̀ ọlọ́run tọ́jú òdodo tó lẹ́yìn òtún náà ti pé ẹnu wa wá àwọn àìsàn lọ́dún ló fún fáyà fún ìlànà kọ̀ọ̀án. kọ́ wa lọ adó àbí kí wọn náà dà fún àkànfáyà fún sọlọ ni wọn gbogbo àwọn àtẹjù kan tí wọn ní láàyè gbogbo tí èsì tiẹ wọn máa tutù kárẹ tòótórí délé kí kí àbí kí máa wá gbogbo inú wa ń mú alukóra ní fún àwọn afẹ́ ẹrù fún gbogbo eléyìí ìsara rẹ. tó kọ̀ọ̀tàn bá gbọ́ àlùkàní èèyàn mọ̀ pé gbogbo táwọn èèyàn ń lò fún ọ̀jọ̀ra ọ̀jọ̀ra ọlọ́run bá sọ fún wa nípa ọjọ́ yẹn ọjọ́ ọdún ní àlùkìyàn ọ̀rọ̀ ọlọ́run bá lè lọ́jọ́ òdòdó kọ́ńfẹ̀ ẹ̀sùn kò sí fẹ́ nìkan nínú àwọn ẹ̀dọ́ ọlọ́run náà lọ́wọ́ sọ pé qawluhu al-haqq ọ̀rọ̀ ọlọ́run lọ́jọ́ òdòdó kò sí fẹ́ lónìí ẹnìkan wà sọ pé kọ́ń ó sì yà fóònù kó sí ẹnìkan bí kíkọ́ tẹ kó sì tẹ kò sí àti dáná ọlọ́run ọ̀gbọ̀nà torí rẹ̀ àti lu èdè ni o àti wí ni o kékeré kan àkọsẹ́ àwísẹ́ kíníkan olúgbóhùn irọ́ lásán gbogbo ìsọkúsọ ọlọ́run bá nìkan lọ́ba tó ti kí nǹkan ọ̀sẹ̀ kò sí. kò sí nǹkan náà tó bá ti wà ẹ̀ lè gbé wa tó ra níbi èrè dábìí. olùgbòòyìn o aníbèrè gáàrí àwísẹ́ o àfọ̀sẹ́ o àbí òye wa na gáàrí ìtọ́nà wa lè ṣe ìlànà ìlà kọ̀ǹsídà ó yẹ kọ́tà ẹ̀kọ́ ìbọn sí abẹ́rẹ́ ìbọn ìwọ lásán ilé ìjẹba kọ̀wé wọlé ká gbólóhùn ọlọ́run tó tó dodo wọlé ó ń mọ ikú àkóso síbẹ̀ nìkan àtọ́lọ́run òun náà lọ́ba tó ti kọ́ làkóso nílé ayé ń bí ṣùgbọ́n ọlọ́run bá wa ó dàgbé ní àfihàn wíwí kẹ́rù ti sọ pé máa lè ké omi di oníkápá lórí ọjọ́ ẹ̀sà nítorí pé ọjọ́ yẹn ìdánidọ́ba tàbí ní jẹ́ aláṣẹ tàlẹ́ni náà wọn bá àwọn bá wa báwọn tó sapá kan àwọn gómìnà gómìnà ẹ̀yẹ tó lápá kan àwọn ọmọ olórí orílẹ̀-èdè ẹ̀yẹ tó sapá kan kékin kálukú ti dọ́gba kálukú ti dọ́gba sẹ́nu àwọn sọ́kẹ́ yẹn àpèjúwe ìjọgbìn dàlùkù yá nà á rí nínú sẹ́ hajj hmm, bóyá alátara ìgbà wò àmọ́ fàwárí tuntun wà àwọn àwọn ìyàtọ̀ wà torí ní ìdúró gbogbo àjọ dájọ́ funfun bọ́ra alùlọ́sì. ẹnìkan wọn tó ń tan wíìn wíìn wíìn wíìn tẹ̀lé lẹ́yìn wọn rò pé aláyé ń bì í tòun ti fẹ́ tíráì pé kí akókò wọn fi tara kọ́mẹ́ntì ọ̀tún ló kúrú tiwa bẹ́ẹ̀ lẹ́yìn adúlé yẹn máa dàtẹ̀lé lẹ́yìn ààrẹ ni tó dàtẹ̀lé ọlẹ́yìn tó gbẹ̀lẹ̀ ní náà máa dáhùn láyé ẹ àbí <laughs> ẹsẹ lẹ sọrọ tí ọgbẹni àgbẹ ẹsẹ lẹ sọrọ ẹsẹ lẹ yìí tó ń torí ẹsẹ alẹ dalẹ nínú dalẹ nínú tí ó kó mi dá tó eléyìí tí wọn ń gbé ọmọ yẹn sáré wòlé dáná ṣe é bá ọjọ́ tó ṣe é pé. yóò sọ ọmọdé kékeré dẹni tó wéwu lórí ibi tí wàhálà ń bẹ lẹ nígbà tó lè dàgbé àwọn ìbàdí àwọn tí ò tí ò kú ọmọdé kékeré òwò ló jà ní. tọ ọlọ́run ọba ló ní àkókò lọ́jọ́ sí wọ́n fẹ́ atẹ́gùn fèrè ẹnì kan gbọ́dọ̀ ṣe méjì fèrè yẹn yòówó ni wọ́n lẹ́nu ń nípa rẹ̀ nípa àgọ́ ọ̀dà yẹn ní tó ṣe méjì nípa àgọ́ ọlọ́ọ̀nù tó ń torí rẹ̀ ṣeré yẹn ìhóòlò. tọ́ ọlọ́run ló ní kí wọ́n fẹ́ fi wọ́n fi àtẹ̀sùn wọ́n fi alákọ̀ọ́kọ́ gbogbo lọ́wọ́ láyé ayé ìdílé ayé òkùnkùn dàrú yọ dàrú sí gbogbo ẹ̀ẹ́dọ́ aboyún yọ sọ rẹ̀ lẹ̀ àwọn èèyàn dàrú gbà sánú sí ọmọdé kékeré òdìpọ̀ owó lórí àti gbogbo ẹ̀ atẹ́gùn alákọ̀ọ́kọ́ wọ́n tún wá sẹ́lẹ̀ kù gbogbo abẹ̀mí pátá wọn kù ìgbà tí wọ́n wá sẹ́lẹ̀ kẹta gbogbo àwọn tó ń ti wọn wá dìde gbogbo àwọn tó ń ti wọn dìde tọ́ ẹni tí yóò ti ṣe abẹ́mí ẹni tí yóò ṣe abẹ́mí torí pé lẹ́yìn ìgbà tó máa fẹ́ tẹ́lẹ̀ kejì tí gbogbo nǹkan kú ọlọ́run wà á rọ̀ jù òjò tó lọ́n bá rọ̀ ìní gbogbo ara ó fi wù gbogbo ara dà kú gbogbo ara ó wù yóò wù bí gbàdágbàdó wù ọlọ́run wà á fẹ́mi sí wa lára bí wọ́n ti fẹ́lẹ̀ kẹta yóò fẹ́mi sí wa lára ọjọ́ ọjọ́ pé ìkàlùkù ń ra mi asitima pínu amalaika malaika tó ń pè ní Israfil òní ọ̀fẹ́ atẹ́gùn sí wòye Israfil òní ọ̀fẹ́ atẹ́gùn sí wòye. tọ́ ó sì wá nínú hadith wípé fèrè yẹn àbí yẹn ó ń bẹ lẹ́nu rẹ̀ láti ti jẹ́ kọ́lọ́ ti dá ní ti rẹ̀ lẹ́nu nǹkan lè ti àtẹ fẹ́ẹ́ gbogbo ilé ayé dàrú tún fẹ́ẹ́ gbogbo wọn kú tún fẹ́ẹ́ gbogbo wọn dì nítorí wọn retí láti náà láti sọ pé tí ọba lọ jẹ́ pé mẹ́láìkà tó bá dìyàn tó ti fẹ́ wọ́n fẹ́ wọ́n tó máa tẹ̀lé tí o sì sí lọ́wọ́ rẹ̀ kókó dá nǹkan padà sí ààyè rẹ̀ má èèyàn máa ń ṣe bẹ́ẹ̀ jẹ tó bá ní lẹ́kùn ní gbogbo lẹ́kùn ló lé sí nílé yìí o yàtọ̀ sí lẹ́kùn ọ̀kan tọ́gbọ́ ọ̀gbọ́ tọ́gbọ́ ọ̀rẹ́ ẹ̀rọ mi gbogbo lẹ́wà lọ ibi tẹ́tẹ́ lọ <laughs> pé ṣáà lọ alọ́sọ̀lá ọ̀dà mọ́sílẹ̀kùn o mọ́sílẹ̀kùn o àwọn àti wọn sí náà ọmọ wọn sísí kẹ̀ lọ́lọ́lọ́ tó bá ti di kí wọ́n lọ tọ́kàn rẹ̀ wọ́n sọ kí ló lè wà bẹ́ẹ̀ mọ́sí mọ́sí mọ́sí wọ́n ti tẹnu ma bí ìgbà tó tẹ̀lé kí ni kí ni bẹ́ẹ̀ bẹ́ẹ̀ ṣé ọ̀pá ni ìyẹn bí ìgbà tí a ń tó kókó ojú ń dún máa wú máa wú mọ́tà ni rúùlù yóò ti lọ sílẹ̀ fún mi kékeré ní ìjọba àdàkọ́dà ìjọba ti tẹ̀lé ìjọba ti tẹ̀lé ẹ̀rọ àgbọ̀kọ́ ti kú ọmọ èèyàn bá àwọn ti fẹ́ nà adventure kàdáyà kásàfọwọ́fà kárọ́ra léwu níbi ẹ̀kọ́ mi. so àwọn mẹlẹ́kà àwọn tọ́lọ̀ máa ń ṣe ni wọ́n máa ṣe. so however èèyàn yẹ sẹ́wọ̀n èèyàn yẹ ayé ta yóò ti dàrú ti pẹ́ òsì lásán bàbá ara wa ní kòtò kí ló ń tẹ̀lé ẹnìkan lọ ń dára àwùjọ mẹlẹ́kà náà gbọ́rọ̀ tó ọ̀jẹ̀lẹ̀ àmì èèyàn aláìgbọ́rọ̀ rẹ̀ èèyàn ti fẹ́ tọ́ mo rò pé àwọn ẹni tó kọ yẹn ìsọ̀rọ̀ sí iye lónìí ọ̀fẹ́ àtẹnu tọ́ ètò ti dájú náà ní kíkọ́ wọn ti fẹ́ gbogbo ńlọrọ̀ wa sọ pé ọ̀sẹ̀lẹ̀ náà ní ọ̀sẹ̀lẹ̀ ńtọ́lọ̀ wa sọ pé ọ̀sẹ̀lẹ̀ náà ní ọ̀sẹ̀lẹ̀ gbogbo nǹkan adáàbò ẹlẹ́kẹ̀jì gbogbo nǹkan ọ̀pọ̀ ẹlẹ́kẹta gbogbo nǹkan ọ̀dìdè. torí ẹ̀sọ́ fílà àríyìn ìṣẹ̀lẹ̀ ni fi àtẹ́gùn ṣíṣe lè fi ṣe ìhó. ọlọ́run ọba wa ni ó jì àwọn èèyàn ni ó jì àwọn ẹ̀dá kìí ṣe fèrè yẹn ni ó wọn ọlọ́run wọn gbogbo nǹkan dàrú ọlọ́run wọn dàrú gbogbo nǹkan kú ọlọ́run wọn gbogbo nǹkan dìde ọlọ́run ṣe fèrè tọ́ ààrẹ wọn lọ èyí wọn ṣàdá ẹrántí igbe tọ́lọ́run lọ làkóso lọ́jọ́ tí ọrụ fi àtẹ́gùn sínú o onáàtì ní alùpàbíyèrò ọba olùmọ̀ tí nǹkan kan ọ̀pá mẹ́sí tọ́mọ gbogbo nǹkan ọlọ́ọ̀rọ̀ rọ́gbọ́lá rẹ̀ ní òlélẹ́ lẹ́yìn eléyìí a ti mẹ́rin ìsìn nínú ayà tẹ̀síwájú yìí gẹ́gẹ́ bí ó ti ti jẹ́ pé burúkú kò sí fáwọn kò sí àpèjú ìwúrúkú fún wa torí pé àpèjú ìwúrúkú tọ́lọ̀ ti lélẹ̀ ń bí ọjọ́ àpèjú ẹni tó ṣe kèfèrí lẹ́yìn ìgbà tó ti gbàgbọ́ wọ́n ti wé ẹni tí àwọn ṣe tán tí wọ́n mú tẹ̀lé tẹ̀lé rẹ̀ tó wá dára bẹ́ẹ̀ tó dínà tọ́tọ̀nà àpèjú ìwúrúkú ni anabi sọlọ lọ àti ti sọ wọn ni lẹ́yìn náà àpèjúwe burúkú òsì fáwa lọkùnrin àtàbà jẹ mùsùlùmí ìjọba ti fi sáàmù sílẹ̀ lánàá ọ̀sẹ̀ lórí ẹ̀rí kò tí ẹ̀ sí kankan àti sẹ́ran kó dàgbà ìgbà tó ti di kíni tó ti di kẹsì. ìdí nì tó ti jẹ́ pé a rí i pé ìgbà téèyàn bá sì ṣe kẹsì ní sọ́lọ̀ àní ti wé nǹkan tí àní ti wé nǹkan tí àwọn tó bá ti ṣe kẹsì lánàá bóòlù ti ń yanu kẹtẹkẹtẹ báyìí. ah oṣù wa yájá gbàtọ́ bá ti jẹ́ kẹsẹ̀ ní àwọn mùsùlùmí ọ̀gbọ́dọ̀ sọ fún bẹ́ẹ̀ ọ̀ká ló kó tí ẹ̀ bá sọ fún mùsùlùmí bẹ́ẹ̀ ọ̀ká ló ẹ̀ gbọ́dọ̀ fi mùsùlùmí kàrà ánà ní. wípé. lábẹ́ agbọ́ náà wọ́n bá gbọ́ kò sí nǹkan tí òsè ń nájà lọ. ìyá máa ń náwó rẹ̀ tán lórí ìgbàgbọ́ òdòdó ìyá máa ń nẹ́ẹ̀mí rẹ̀ tán lórí ìgbàgbọ́ òdòdó bí wọ́n bá ti rákojú Abubakar ọ̀bí ọlọ́ àkàrà àtọ́ máa. nínú ẹ̀kọ́ tó tún àwọn ẹ̀ka àgbọ̀dọ̀ sọ ní fíìmù àgbọ̀dọ̀ sọ ìgbẹ́ni kò lè mọ̀nà ọmọ tó ń wá ti pa bàbá rẹ̀ tí sì ń pe bàbá rẹ̀ tó kéke sójú tọ́padà wá gba islam tí islam rẹ̀ ti dà torí rẹ̀ ẹ má rọ nìkan pín ẹ̀ ẹ sì má ṣe kò sẹ́ni tí ò tí ì kú o ìgbé àlejò lórí wúlò ti yàn wọn látòjú ọ rárá ọlọ́run bá lọ fún kálukú yàn wọn gan alára tó ń jà ní ọmọ mẹtọ yìí ọmọ mẹtọ yàn fún àwọn káyìn yàn fún àwọn tọ lẹ́yìn rẹ̀ lọ́wọ́ wá fẹ́ ọlọ́wọ́ wá bẹ̀rẹ̀ sí sọ ìtàn ànábì Ibrahim alayhi salam. ànábì Ibrahim alayhi salam ọlọ́run ti lójú sẹ́rẹ̀ kọ́dà wọ́n tún ní bàbá fún gbogbo àwọn tó kópe lọ sí ibi káfíńnà lónìí kan. wọn máa ń pè ní ìmáàmù mọ́ṣídì láti wájú fáwọn olùsọ ọlọ́run bá lọ́kàn nínú ìjọsìn. ọlọ́run pẹ̀lú bá tẹ̀sán fọlọ́ wọn máa ń bá lóko. ṣùgbọ́n wọ́n á dìde bàbá tẹ̀ lórí wọ́n ń sin nǹkan a lè bẹ̀rẹ̀ pẹ̀lú àwọn aráàta ṣáájú kótó sọfún púpọ̀ nínú àwọn ọlọ́run tó ànábì sọ tí wọ́n máa sọ fáwọn èèyàn tó ti pé tí wọ́n ń pé ọlọ́run tó ànábì sọ àwọn gan alára òjò ámbọ̀tì lọ́sí pé wọ́n pe àwọn òbí wọn sí díẹ̀ wọ́n ń sì ń bọ́ sára lọ́rùn eléyìí ọ̀dà tó ògbó dáadáa tí wọ́n bá ní tí àwọn ará ilé rẹ̀ náà mọ̀ pa torí táwọn náà bá ẹ̀jẹ̀ tó wọ́n kù tí wọ́n bá wá kú. tí wọn ò sì sánà ẹni tí ó ṣe wọn láǹfààní lẹ́yìn ikú wọn ìwọ ò sì wọn lójú kòkòrò láti sánà rẹ̀ kalẹ̀ ó sì sọ fárá dà kí wọn láǹfààní pọ̀ mọ́ pàtó ìbẹ̀lẹ̀ ti rí àwọn oríṣiríṣi à ń lọ ma àwọn àṣìṣe tó wà nù àwọn ìgbésẹ̀ mi ní rẹ̀ o sì ní àgbọ̀páàmù tó lè fi kàn án kó o fi kàn án wá ń yá àwọn èèyàn ní ìgbẹ́ lè dín tí yín ń kọ́ kò ọmọ wa sí làkàrà èdè tí bá yọ ojú ọmọ rẹ sára rẹ lọ́wọ́ kó yẹn sí ọ̀pọ̀lọpọ̀ ti bàbá àtìyá rẹ lẹ̀ ọmọ rẹ bẹ lórí ìsìn ìyàwó bẹ lórí a bóyá wọn ti ọwọ́ ajáde lọ ọlọ́run lọ pèsè lọ síbi rẹ̀ pèsè ọlọ́run lọ pèsè lọ síbi kíni ọ̀pọ̀lọpọ̀ lọ bẹ́ẹ̀ tọmọ báyìí ọ̀pọ̀lọpọ̀ lọ bẹ́ẹ̀ ìyàwó rẹ̀ lọ tọgbọ na ara rẹ̀ lẹ lọ bí ara yàrá lọ wọn bá wọn fẹ́ ràn mí lọ ràn mí lọ wọn fẹ́ àwọn ọmọ ìlú ọlọ torí pé give and take lọ́wọ́ rẹ̀ nítorí wọn bá fẹ́ mú wa nípa ọ̀sọ̀ káwa náà fún máa fún ọ lówó kọ́dà wọ́n sọ ń pẹ́ ẹni tó jẹ́ pé òun ò tí wọn ò tí ẹ̀ tí wọn ò tí ì fi lọ òun gangan lọ́lọ́ bá bàbá olówó ńgbà tó jẹ́ pé ń ṣe láàánú ṣe láàánú púpọ̀ ọkọ̀ ti jáde lọ kò ti lọ jáde ẹ̀ ni ti kù tọ́ ńgbà tó wá sùn ojúsàmà ojúsàmà lọ gba àwọn lọ́wọ́ bàbá olówó tọ́ wọn akọ lẹ́tà sí bàbá olówó pé tọ́ òun ti tán láti fún ọ ní gbogbo nǹkan tó ń bá ń fẹ́ tó wà ń papà tó náà kọ́sí lọ ǹdí bá dàda la kápá lọ tó ńmọ̀ tó bá wá dé ọba lóyún ah, olùwọ́ ti

wọ́n wá ní àṣírí tọ́lọ̀ ń bà mí tọ́ dáwọ̀ ìsìlámù yẹn iṣẹ́ ni ìpèsè lọ síbi ẹ̀sìn àwọn iṣẹ́ gbogbo wa ni kò yà wọn kan lẹ̀ ṣùgbọ́n kí ni mo fẹ́ pèpè lọ síbi rẹ̀ jẹ́ máa mi ma kankan kí wọn ni mo fẹ́ pèsè lọ sí ìdìbò fẹ́ẹ́ pé Islam ó ti wó ni ló fi jẹ́ pé àlọ́ gbogbo àlọ́ náà ni ọ̀la àlọ́ lùkàn obìnrin lè mú wa màdá àwọn apá fún wa tó obìnrin bá yí padà lọ́ba dọ̀kun. gbogbo àwọn àlọ́ ọ̀dọ̀ wà títẹ̀ wọn má pẹ̀ kò lọ fẹ́ pèpè lọ sí díẹ̀ eré lẹ́yìn wọn mọ anyi ayà lọ́rùn gbọ́ ayọ̀ náà ala تنجيكم من عذاب أليم ونجعله تؤمنون بالله ورسوله وتجاهدون في سبيل الله بأموالكم وأنفسكم بأموالكم وأنفسكم نجعله ẹ kẹ lọ kẹ o kẹ lọ jagun kẹ dojú kọta kẹ fàyà gbọta kẹ súnfẹ̀yìn gbọta so kẹ sì jẹ́ ní tó so yí pé dúkìá yẹn. ó lè rún lórí rẹ̀ sí jáde wa na náà àwọn wọn máa jáde àwọn ní kò sí jáde mọ́ bó láyà tó wá tọ́ka sí tẹ́yìn sí abẹ́ ẹ̀ o wọ́n láwọn mọ́kí o láṣẹ o. ọ̀kan ni wọ́n sọ bí ìgbà tó ti pín ẹ̀yin jọ kàn nù wọn ní àfẹ́ gbogbo àdàdà lè rọ́bìṣì. ìwé ah, làwọn ti ti mẹ làwọn ti mọ̀ náà ẹ mọ̀ náà bẹ̀rẹ̀ mọ̀tò orí ìlú rẹ̀ wọn làwọn mọ̀ bẹ́ẹ̀ ok kí ni fún aláìlá ẹ̀ lọ́wọ́. onílà máa bó débi haqqin illa Allah tura lọ sí dánilẹ́kọ̀ọ́ lò wọn. náà máa bó débi haqqin illa Allah. sínú ah, síra tẹ̀lé ìgbìmọ̀ ẹ̀ lẹ́yìn tẹ̀lé lẹ́yìn. ó ní bẹ́ẹ̀ ni a ní masha allah la quwwata illa billah tó bá jẹ́ pé ẹni tí a ẹni a fi hàn síra tẹ̀lé tẹ́lẹ̀ yìí wà mbẹ́ ẹ tún gbẹ́ mi ọ̀rọ̀ yẹn ti lé lóṣù márùn-ún ní sùn àwọn èèyàn omi lámà àbúdà lè ha fún nínú ọlọ́wọ́ ànútúrà tẹ̀lé yíyínà ẹ bá gba àwọn tíra wọn pè é ń padà ń pa fóònù níbo ti rí pé <laughs> níbo tó wò lè rí láéláé ọ̀rọ̀ àlùkù náà nílé yẹn tẹ̀bílíkì kìnnìkìnnì wọn fi tọ̀hí ìdílé ní tẹ̀bílíkì kò sí tẹ̀bílíkì dáhùn àyàn tọ̀hí ìdí dáhùn sọ ní tẹ̀bílíkì ó ní tọ̀hí ìdí dáhùn àbújá irú tọ̀hí dáhùn àbúlá kí là ń pè é tauhid ar-rububiyyah kágbà fún ọ̀dọ́ dá wa kágbà fún náà ń pèsè báyìí tauhid ìdìbò àlọ́dọ̀ tí wọn tauhid ìdẹ́sìn lọ́lọ́ nìkan kò sí fún wọn. torí rẹ̀ ni sheikh at-Tuwaydiri rahmatullahi alayhi wọn kọ síra kan síra al-qawl al-baligh fi jama'at tabligh so síra ńlá ni gbogbo.

so ẹ bá jáde ẹ bá jáde ń bá láwọn sọ̀báàbù kan kó àwọn ọ̀dọ́ wọ́n kó wọn kó Mẹdínà wọ́n wọ́n dojú kọ ìlú kan tó ń pè ní Hinnakiya lẹ́bàá Mẹdínà bí ká pé bí ká àjáwà tó gbọ́ máa sọ so gbàgbọ́dé Hinnakiya yìí sùn wípé ńgbà tí lè àwọn tó nínú rírìn káyé ìgbà sílẹ̀ wá sùn ẹnìkan nínú àwọn India tí tí wọ́n ti tí wọ́n jọ wá pẹ̀lú àwọn tó wá ń tó ń dẹbi àwọn èèyàn yẹn ìgbà sílẹ̀ sùn ọmọ Madina kanu àwọn tó wá rí sà ó wá gbọ́ tó ń ń ṣe dékèjì. lórí pé yẹn pé gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo ẹnu kí tí wọn gbogbo gbogbo tó bá ti pọ̀ jù ó lè wọn náà bá dá má dá òwò mọ́tẹ̀ ẹ̀ náà tó tọ́ bá dá òwò ó lè gbogbo ẹsẹ̀ dá náà ni wọn á sọ gbogbo gbogbo gbogbo gbogbo gbogbo ọba pọ̀ ó lè so gbàtí ọmọ yẹn wọn gbọ́ sí nǹkan sáfẹ́ ewu lélẹ̀ ọba ìdí eléyìí sá ṣe kí ló ń ṣe yìí ẹ̀rọ̀kẹ́ ìwà tó rí nǹkan ìwà ewu lélẹ̀ ṣe é ṣe pé ṣe ṣe pé nǹkan fẹ́ ṣe ọ́ ìgbà ni a díkìrì ni a kí ni mo mú nù díkìrì kí ni gbólóhùn tó ń fi ṣe díkìrì yẹn lọ́wọ́ owó owó a ṣe wúwo àwọn àgbàdo kọ́ lọ́wọ́. òun òun òun òun táwa gbogbo èèyàn ló òun ti bẹ lọ́jà bá ti ti lọ sóṣù gbó lọ́wọ́ gbogbo ẹni tí ń ṣe síkìrì ń bá dákẹ́ ọ̀gá tí wọ́n mọ́nítọ̀ àwọn tíìmù yẹn coach wọ́n á rí i pé ah bí kiri ti dákẹ́ ọwọ́ àánú ìjọba ìjọba ìṣẹ̀lẹ̀ kẹwọ́ kí ló ṣẹlẹ̀ gan tó fi ní à ọ̀kan náà àwọn ìjọba ìjọba ọlọ́ ọ̀kẹ́yọ̀ ìjọba ọlọ́ ọ̀kẹ́yọ̀ bá kọ́lá ọ̀sán lẹ́sẹ̀ ayé kí ló ṣe gan tó fi jẹ́ ìjọba ọlọ́ ọ̀kẹ́yọ̀ ó ní bóun ṣe ṣe yìí kò sínú mọ́nájì sálà wọn àti wájú rẹ̀ lè ṣe díkìrì ọlọ́ọ̀ àti ti wàá bí kó àti kó wàá bí mọ́ àti kó mẹ́rù akójú mọ́jú so bàbá lọ bá ẹni tó sọ fún pé kọ́ mọ́ hùhù mọ́ wọ́n lọ sọ pé kọ́ mọ́ tẹ̀lé kiri wọ́n pé kọ́ mọ́ tẹ̀lé kiri èyí tí ń ṣe bí gbàdẹ́bù gbé o lórí kó yẹ lórí kékeré tó kọ́ lọ́ọ̀ ni wọ́n hùhù lọ́ba yẹn ṣé irú ìta àwọn wà á ti sọ lọ́sí torí torí ìwọ fẹ́ máa bá kà yóò yọ ìjáde fún wa kò ní kankan tó pẹ̀lú gbogbo orí eléyìí o nítorí hmm, pé lọ́dọ̀ tí wọ́n sẹ́yìn máa ń ṣe bàjẹ́ wọn ikọ̀ wọn ni ìkra ìkra yẹn ní ẹjẹ́ afúnmọ̀ ọ̀daràn lé so tòṣìṣẹ́ abáníkà ṣáìlì ọ̀ràn tó ń dá yẹn alòjẹ́. tó gbé o ọmọ àwọn àná dáadáa ni wọ́n fẹ́ wà lá dáadáa ni wọ́n fẹ́ ṣùgbọ́n wọ́n sì mú wọ́n sì mú ìmàlẹ́ yẹn wà tẹ́ wà mọ̀ ìmàlẹ́ àkọ́kọ́ nígbà tó bá wà nítorí ọmọ yẹn ọmọ àtẹ̀tẹ̀ fẹ́ ìgbà tí wọ́n bá fẹ́ fẹ́ wà wọ́n náà wà pé àwọn èèyàn wá sí sọ ọ wàá múra láti fi sùúrù torí ìnira ń bẹ nínú kápẹ́yìn lọ síbi ẹ̀sìn ọlọ́run wọ́n kàn lábùkù tí pọ̀ nù gbèsè ayé so àmọ́ ìmọ̀lá kọ́kọ́ àwọn wá nǹkan tó jáde ká ká lọ rú ẹ ọ̀pọ̀lọpọ̀ tara rẹ òfin lélẹ̀ ọ̀fọ̀mọ́lẹ̀ ìfìyàwó lẹ̀ lórí pàníyàn mi dà níyàn mi dà kẹ́mi múrí ilẹ̀ lọ́kọ̀ ilé kẹ́mi odrik ẹ̀mọ́ èèyàn ní wárí etí ìgbà ìdòwú káníyàn dá lásán kò gbé adébí dànù àníyàn dá ògbé dídé mọ́kà tó gbogbo ẹ̀já sàkéèsì àwọn anábì ọlọ́dọ̀ yẹn wọ́n bẹ̀rẹ̀ sí pé àwọn èèyàn ti dẹ̀ sùn ọlọ́ kálukú bẹ̀rẹ̀ pẹ̀lú rámẹ́mí náà hàrí ìsẹ̀lá ó pè gbogbo títí ebi pè náà ló jẹ́ ọmọ pé àwọn ò ní gbà ebi pípé náà ló jẹ́ ọmọ pọ́mọ òun kọ́ kò ní gbà ebi pípé náà ni lùtù pè tó fi mọ̀ pé ìyàwó òun kọ́ ọ̀tá òun pípé náà lànà ìbọn ìmọ̀ àrí ìsẹ̀lá pè tó fi hàn pé bàbá rẹ̀ ń kọ́ ọ̀tọ̀ ọlọ́run pípé náà lànà ìṣòro lọ́wọ́ àti náà ń pè tó sì hàn sí wa pé àbúláàbí kọ́ olórí ibú ni gbogbo àwọn ilé wọn súnmọ́ ànábì wọn súnmọ́ àwọn ànábì oníkàlùkù pé ẹni tó súnmọ́ wọn fi wọn lẹ̀ ọ̀nkù ni àbúláàbí jẹ́ sànàbì òjò yọ ọ̀nkù lọ jẹ́ sànàbì Muhammad sallallahu alaihi wasallam ìjẹta bá mi ìgbà láàrin ìgbẹ́ iná lọ̀rọ̀ ń bá wí káwọn náà máa pèsè lọ sí ìdí ẹ̀sìn ọlọ́run ṣùgbọ́n gbogbo dábàá pèsè lọ sí ìdí ẹ̀jẹ̀ àmọ̀ ń parí kí ṣe dandan kọ́pọ̀ kí ṣe dandan kọ́pọ̀ ọwọ́ wọn bá dábàá mọ̀ àmánà ìtẹ́ni gbọ́ tó ti dá mi lójú ń sọ fún yẹn tó tó bá ti fẹ́ ju agbára tó máa ma lọ ẹ̀kọ́ lọ sọ́dọ̀ ẹ̀tọ́ ma àwọn ọmọ bá yẹn ju ẹ̀ ẹ̀hẹ́n tó bá dé pé mi bẹ̀rẹ̀ pẹ̀lú ilé wa wọn náà bẹ̀rẹ̀ pẹ̀lú ilé yín sẹwọn ké ilé ilé ilé náà ló dìlù ìlú ìlú ìlú ìlú náà ló dàgbà yìí ẹ̀ẹ́n tó ń kálukú bá bẹ̀rẹ̀ pẹ̀lú ilé rẹ̀ àdúgbò wọn gbòòrò wọn ẹ̀dá kan bo ni wọ́n tún fẹ́ máa lọ mọ́ bo ni wọ́n lọ mọ́ àmọ́ nísìnyí wo tí ní kankan ṣe lára ara rẹ̀ ambọ̀tìwọ́ sí ara ọmọ rẹ̀ ambọ̀tìwọ́ sí ara ìyàwó rẹ̀ ta ló fà wọ́n lẹ̀ ta ni kó tún jáde wá bá wọn èmi ti jáde lọ bá àwọn kan lágbègbè rẹ mọ á fi lélẹ̀ láì sí ẹnìkan tí ń sọ ṣé àwọn míì nìkan jáde wá kí wọn á kó àwọn ìyàwó àtọmọ tèmi náà jáde lọ bòmí. so ẹ jẹ́ ká gbìyànjú láti pèpè lọ sí ẹsẹ̀ wọn lórí ìmọ̀ so báyìí làwọn ànábì ọlọ́ọ̀sẹ̀ eléjẹ́ ti dáàbò sí lọ́sẹ̀ yìí tẹ̀síìrì tí wàá kò dúró yóò tún máa tẹ̀síwájú ní gbogbo ọjọ́ ọ̀sẹ̀ yọmul ahad tẹsíìrì tún tẹsíwájú ní mọ́sálásí wáyé láàrin magreth sí ìṣá torí ẹ̀sán bá sáàmù sí ta dóyè kò náà ní àyà kẹrin lé ní àádọ́rin nínú suratul an'am sọlọ́ máa ti gbogbo ọmọ ẹgbẹ́ lẹ́nu àtẹ̀láṣíà lórí kí tó bá wá tọ́dún tí ń bọ̀ ọlọ́run ọmọ sóra táàtù ti máa bà lọ torí pàwọ̀ tó gbogbo ọjọ́ al láàrin magreth sí ìṣá tafsir wọn tún tẹ̀síwájú gbogbo ẹni tó bá fẹ́ wá marhaban bi bẹ́ẹ̀ náà ní gbogbo ọjọ́ àtìní yawm al-ithnain ìdánilẹ́kọ̀ọ́ tó ń bẹ́ẹ̀ ní mọ́sálásí wa ìgbà kan náà nínú kìtàbù tawhid eléyìí tó jẹ́ májẹ̀mú ìdíyàn gbọ́dọ̀ ní kó lè ba ara lè dáná wọ̀ eléyìí náà ń bẹ láàrin magreth sí ìṣá ní gbogbo ọjọ́ àtìní tó bá ti di gbogbo ọjọ́ tàlátà àní ìdánilẹ́kọ̀ọ́ nínú ahadithul ahkam àwọn àdéhùn tó wá látọ̀dọ̀ àmì sallallahu alaihi wasallam tí wọ́n dá lórí àwọn àdájọ́ ní mọ́tíláṣí olùkókó ní ìsàlẹ̀ jẹ́nẹ́rà tó nígbà yẹn ní gbogbo ọjọ́ tàlátà láàrin Maghrib àti ìṣá ní gbogbo ọjọ́ àlàrúbá àní ìdánilẹ́kọ̀ọ́ nínú fiqh ọlọ́jọ́ náà òfin ṣẹ̀ríà nínú tíra rìsálà tí ibùn àbíyèzé ìdìní Qayrawan kọ́dà tó fẹ́ parí tíra yẹn ní mọ́tíláṣí ọjà gbó ní gbogbo ọjọ́ àlàbà láàrin mọ́gírè sí ìṣà tó bá dúdú àlùkọ́mì àti ní ìdánilẹ́kọ̀ọ́ ní mọ́tíláṣí ọlọ́nṣogbo lẹ́gbàá transformer ní stadium road eléyẹn. زاد المعاد ti imaamu ibn qayyim rahimahullahu ta'ala so ime eléyìí ọmọ wa ime gbogbo ọjọ́ jumua ani dánilẹ́kọ̀ọ́ ní sẹńtà wa ń bì láti ẹni sọláàtù làásù títí di àkókò sọláàtù ìṣá táwọn ti fẹ́ kẹ́kọ̀ọ́ jinlẹ̀ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ tí wọ́n ti kẹ́kọ̀ọ́ tí wọ́n ti jìnnà nínú ẹ̀kọ́ kíkọ́ tẹ́lẹ̀ náà tí wọ́n ti fẹ́ dolùmọ nípa ntọ́jẹ mọ́ àwọn ẹ̀kọ́ oríṣiríṣi tó wà ní Nàìjíríà láti ẹ̀yìn áfírí títí di àkókò ìṣá àwọn èèyàn máa wá sílẹ̀ lẹ́kọ̀ọ́ yìí láti àwọn ìlú ọ̀dọ̀tọ̀ àwọn ẹlòmíín náà sì máa wá láti inú ìlú yìí èyí tí wọ́n bá lè ṣe ń bẹ̀ wọ́n náà mú tiẹ̀ bẹ̀ wọ́n tan ara rẹ jẹ́ tọ́lọ́jọ́ ń lọ náà ìtọ́lọ́n bá ti kọ́ tí wọ́n bá ti lè ṣe o ti mà náà tọ́lá ti jọ àtìsẹ́pù anídàánilẹ́kọ̀ọ́ nìdáàbò lédè haúsá nínú kìtàbù tọ̀hí eléyìí ó sí pé gbogbo ọjọ́ kọ̀ọ̀kan náà ọjọ́ ọ̀sẹ̀ ní àlàní ìdánilẹ́kọ̀ọ́ ìwọ́lẹ̀ mọ́ ráyè lójoojúmọ́ náà gẹ́gẹ́ bí iṣẹ́ rẹ̀ tó ń ṣe gẹ́gẹ́ bí ìyànjú tó ń gbà láti wá sí àwọn ọ̀jẹ̀ tó mọ́ ọ̀jẹ̀ àmọ́ bí kọ́ kankan kọ́ títí tó ti òfin kò ìpalẹ̀ ọ̀nà wo lọ ń wá láti bá tọ́ náà bá pàdé lọ́nà ẹ̀rọ kí ni ò ń ṣe kalẹ̀ láti gbọ́ ẹ̀sìn Islam yìí kí ló dé tó fi jẹ́ pé Ramadan nìkan náà lọ́pọ̀lọpọ̀ ló ṣe tán láti gbọ́rọ̀ lọ tí Ramadan bá ti lọ ó ti kó orí rẹ̀ lọ àwọn èèyàn tó ní dààmú láti gbọ́rọ̀ lọ mọ̀lámá ìdí ni tó fi jẹ́ pọ̀pọ̀lọpọ̀ àwọn olùmọ̀ ẹ̀rí pé Ramadan náà nìkan wọ́n ti tẹ̀síì àwọn èèyàn àwọn kan wá bú wọn ń bá wọn gbẹnu àtẹ́lù wọn gbẹ́yà tẹ̀sí nínú ọmọdán àtọ̀bọ̀ fi mu dídí àní kìnìkan ní kìnìkan ní torí àná yóò dé kó lànà ìgbà ní kó ọmọ sí kò dé kó ló ti ní kó ọmọ sí torí kó fi ṣẹ̀rí àtọ̀pẹ́ àdàmú nàkìlì lẹ́yìn tẹ́ nàkìlì ńlẹ́ làádọ́ wọn ò gbọ́ ànábì ṣe ànábì ò ṣe kò túmọ̀ sí pé ànábì lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe ànábì ò ṣe kò túmọ̀ sí pé ànábì lẹ́ẹ̀ gbọ́dọ̀ ṣe tí wọ́n bá máa ṣe jókòó àmẹ́yìn náà sẹ́wọ̀n ti tẹ̀sí nínú ọ̀rọ̀ mọ́ náà làásọ bẹ́yìn náà kí ló dé tẹ̀yìn ní èsè gbà mí kí ló dé tẹ̀yìn ní èsè gbà mí ẹ máa ṣe títí tọ́gbọ́n fi yí pé wọ́n náà báwọn èèyàn máa ń tọ́lọ̀ wọn bá ń bá wa sọ wọ́n ní ẹ tí ò bá sẹ́wọ̀n wọn bá ẹnì kankan òní jókòó ajẹ́pẹ́ mi fẹ́ máa sẹ́yìn bá ń kọ́ sínú gbòǹgbòǹ pẹ̀lú ògbọ́lẹ̀ nìkan ọ̀gbọ̀n àtìtì lápẹ̀jùwe lára olùmọ̀wá Sheikh Ibn Uthaymeen rahmatullahi alayhi nígbà tí wọ́n bẹ̀rẹ̀ sí ní kọ́yìn lẹ́kọ̀ọ́ ní wọ́n ti láti ńlá lọ́nàìjà ní Al-Qasir àwọn èèyàn jókòó àwọn èèyàn jókòó bàbá wọn sọ̀rọ̀ sínú atẹ́gùn ẹni tó ń pè fún sọ̀lá làdáni nìkan ní máa jókòó so tí àsìkò sọ láti bá ti wá tó tí a sọ pé tó bàbá láti ẹ̀ka tó ń ti sọ̀rọ̀ ẹni kankan ọmọ wa tó ìṣàlọ̀ ìṣàlọ̀ ọlọ́run padà dé wọ́n wa ọlọ́run padà dé wọ́n wa tó kí bàbá ó tó kú a èèyàn wá tayọ sísọ èèyàn wá tayọ sísọ torí ẹ àwa náà fúnra ẹja tán ni àwa ti ẹja tán ni àwa ti wọn wá wọn wá ká sọ ọlọ́run ọba nínú àánú ẹ̀ tọba rí pé kíláàsì ń bẹ fún wa yóò pèsè ẹjọ́ náà gbọ́ ẹ̀yin náà ṣé á gbìyànjú láti máa gbọ́rọ̀ lọ kí wọ́n tó ń ba lọ ọlọ́ àní gbìyànjú inṣàlá àní gbìyànjú àbí inṣàlá àgbìyànjú gbogbo ẹ̀ á jẹ́ ọwọ́ abẹ́ inṣàlá torí wàlá ẹnìkan máa ń sọ náà fẹ́ máa sọ̀rọ̀ náà lọ ṣùgbọ́n àwọn èèyàn ní jókòó tó káàkiri máa lọ jẹ́ pé ọ̀sẹ̀lẹ̀ wa lórí pé ṣètánù tí ò sí lóde o lóde àmọ́ gbọ́rọ̀ lọ. Báwọn bá ti tó àwọn ṣètánù ilẹ̀ láì tọ̀ kálukú fúnra yín nù kọ́lọ̀ mọ́ ṣètò alẹ́. Bákan náà ìsìláàmù bùkátà wà ìsìláàmù bùkátà kálukú lẹ́nu tẹ̀ ìsìláàmù bùkátà wà. Ó ní tí wọ́n náà lè ṣe ó sì ní tẹ́mi náà lè ṣe ẹ̀mẹ́jà fojú di ní a lè ṣe ní ìrànlọ́wọ́ nítorí pé tí wọ́n bá ṣèrànlọ́wọ́ fún islam lágbọn ibi tó wà tèmi ṣe lágbọn ibi tó mọ wà pé òní jẹ islam èèyàn sì ní jẹ mùsùlùmí àwọn olùmọ̀ wa ń sọ pé oníkálukú wa ẹnu bodè láwa a gbọ́dọ̀ jẹ kí ọjọ́ islam gbàgbé dà wà kálukú di ìlú kan mú un a gbọ́dọ̀ jẹ kí ọjọ́ islam gbàgbé dà so ká ṣe agbára láti rí pé ajé sábàbí ìrànlọ́wọ́ fáwọn mùsùlùmí ibi kìí dábàá wa kásánà dáadáa fámọlá kejìlì níbikíbi tá a bá wà torí àdéhùn anábì sallallahu alaihi wasallam nínú sahih Muslim tóní mẹlẹ sọpọ minkum ẹyìn nfa ọkọ ọgbẹgbẹ fà ẹnikẹ́ni nínú yín tó bá ní ìkápá àti lè sọmọ ẹyà rẹ láǹfààní kọyà sí láǹfààní ẹ mẹjẹ alọ lára bá lágbára láti sọmọ ẹyà rẹ sí láǹfààní. káràntì pé tí ìwọ ọba ṣe nígbà tó wà ń ó dájú pé àwọn èèyàn ń pìtàn nípa o bá sì ṣe wọ́n sọ nípa rẹ̀ kéèyàn jẹ́ ìtàn tó dáa ó pé èèyàn ní kéèyàn jẹ́ ìtàn tó ọ̀dà lọ tó dáadáa tó bá sì kalẹ̀ kò ní pé torí gbogbo ẹni tí ọba àdúrà náà àdúrà náà kágbìyànjú láti wọ́n á máa mú ní mọ́sílọ́n téèyàn wá jókòó sí di fanfa àwọn kan ti wà bẹ́ẹ̀ nísìn pé pé àwọn oníjókòó sílọ̀ ọkàn máa parí ẹ̀sìn rẹ sí di fanfa ni so àwọn tó ṣe pé kò sí ìmọ̀ fún wa ní ìmọ̀ ìjìnlẹ̀ kò sí ìwádìí fún wa ní ìwádìí tó péye wọ́n lè fi àdéhùn ẹyọ kan mú wọ́n fi máa da orí àwọn ìyàwó yẹn wọ́n lè sọ pé gbàdáàdì ti kan ti sọ pé ẹ̀sìká mẹ́tíláṣí mẹ́ta ni kẹ́nìkan kọ́ mẹ́tẹ̀ ẹ̀sìká. a sì ti sọ pípẹ́ àdìsí tó sọ pé ẹ̀sìká mẹ́tíláṣí mẹ́ta ni àdìsí yìí lọ́dọ̀ àwọn olùmọ̀ wa wọ́n sọ pé àdìsí kan ni ẹgbẹ́ tó bá jẹ́ kó fẹsẹ̀ rìn lẹ̀ kọ̀ dá lórí mẹ́tẹ̀ ẹ̀sìká fún bomi àti mẹ́tíláṣí mẹ́tẹ̀ẹ̀ta nítorí kan tọ́ka sí ni pé ṣíṣe ẹ̀sìká fún mẹ́tíláṣí mẹ́tẹ̀ẹ̀ta ìdí ni pé ìgbà tí fúzẹ́ìtà tó dárúkọ àdìsí yìí fún abdullahi bin mas'ud radiyallahu anhu nílùú kúfà ní iraq lọ ó ní kí ló sàn àwọn èèyàn tán péjọ sí mọ́tíláṣí tí ń bẹ láàrin ilé rẹ̀ àti ilé abu musa al-ash'ari tí wọ́n láwọn ṣe ìtìkáàfù ń bẹ̀ àbí ṣé ṣébí wọn náà ti mà ṣébí wọn náà ti mà gbọ́dọ̀ bí ní ìtìkáàfù ọ̀tọ̀ káṣẹ́ níbi kankan àfi mọ́tíláṣí mẹ́ta ìtìkáàfù ọ̀tọ̀ káṣẹ́ níbi kankan àfi mọ́tíláṣí mẹ́ta tó rà gbọ́ yìí tiẹ̀ ìgbà tó sọ ni Ibn Mas'ud ni. ó ti ṣe kọjá pé àwọn ni àwọn ni ṣe wọ́n ti déédé ìwọ́ta ti ṣe ó sì ṣe ti kọjá pé àwọn ni wọ́n há wà nẹ́lì ìwọ́ ti gbàgbé tó bá yẹ pé ọ̀rọ̀ rẹ̀ bá já náà sọ̀rọ̀ kí Ibn Mas'ud kí ni ọba ṣe yóò lé àwọn èèyàn jáde nínú mọ́tíláṣí tó eléyìí túmọ̀ sí wípé níta máa pè ní sọ́kà àgbọ́yé yìí tó níta máa pè ní àgbọ́yé yìí bí wọ́n bá ti gbọ́ yé máa lò ó ìwọ́n ti kọ́ àmọ́ àwọn èèyàn lórí mú wọn lọ́rùn pé àfi kẹ́ ẹ ṣe tí mò ń wí ó ti fẹ́ di nǹkan mi àṣejù irú rẹ̀ náà ni wọ́n tún máa sọ fún yín pé àwọn ọmọ wẹ́wẹ́ wọn ò ní yọ zakatu fitiri fún wa ike torí gulam gulam lọ́wọ́ àná àdéhùn kan gulam èyí ti ti ọmọ <laughs> ẹgbọ́ irú àwọn fífi òkúta pé gulam o kìí ṣe ọmọ olùtúmọ̀ tọmọ kékeré olùtúmọ̀ tọmọ ńlá ẹ àmọ́ bóun ni wọ́n ti wá ń kọ́ ọmọ ńlá tí o tuntun mọ̀ sọmọ kékeré tá a bá sọ pé ọkárí ọmọ kékeré ọkárí ọmọ ńlá kọ́ wọ́n á sọ pé tí wọ́n gbọ́ yín náà ní náà ní China á torí ẹ̀ má tẹ̀sí ní dayò ẹ̀ má tẹ̀sí ní dayò àwọn náà sọ pé àwọn kò ti lọ sí ti súnà òbúrò àwọn ọmọ yẹn tó bọ̀dọ̀ àwọn dáhùn wá ọlọ́run náà lóye sọ̀rọ̀ pé tí ń bẹ́ẹ̀ náà kọ́kọ́ so wọ́n fẹ́ láti tẹ̀sí wọ́n fẹ́ láti tẹ̀sí irú máa wọ̀nyẹn lọ́wọ́ so lẹ́yìn náà gbogbo tí kò tó ìṣe kèfèrí tọ́lọ̀ tó ọba ti ṣe kèfèrí náà ní ọlọ́dọ̀ tí wọn ọmútẹ́síwá lọ kèfèrí ni ọ́ ẹ dákun subhanallah so gbogbo náà àwọn ọkọ wọn yẹn torí ẹ̀ ká sọ̀rọ̀ àtòkè ló kọ́ fún wa tún nàgbà wa tún nàgbà ọ̀pẹ̀lú lọ́gbọ́n mẹ́rin ìgbà tó yẹ kó tọ̀ tó ọba gbọ́n mọ́ ọba lọ́nu. kéèyàn máa tàgé wọn ní ẹ̀sìn ní nǹkan tá à ń sọ nípa rẹ̀ yìí ẹ wá máa wò dalẹ ní rẹ̀ ẹni kékeré ṣe gbogbo èèyàn tó bá pàṣẹ rẹ̀ náà ti kọ gbà lọ́dọ̀ rẹ̀ lẹ́yìn náà ọmọ ọmọ béèrè tó ṣe àwọn náà fúnra òtún àwọn eléyìí gbọ́ torí pé àwọn tí ń gbọ́ náà ló kí ni mo fẹ́ ti fi òun gẹ́gẹ́ bíi sáré ìwọ̀n amọ̀tọ́ náà sọ ànábì sọ ìyẹn kan rọ ideology kan sí i lórí ẹsẹ̀ fẹ́ yọ̀yà fúyà tó di eléyìí ọyẹ kájẹ kájẹ tọ́yẹ yóò ní ìtura tó pọ̀ má gbọ́ gbọ́ kú gbọ́ dípò pé yóò ráyè tókù lọ́kẹ̀rẹ̀ tókù lọ́kẹ̀rẹ̀ àti rọrùn ma àti rọrùn ma ẹ̀sìn ni tí ẹ̀

ntẹ́lómi onye yìí ó ti ṣe pẹ́lẹ́pọ̀ náà rẹ̀ rí kan ní ṣẹ̀ṣẹ̀ ṣẹ̀ṣẹ̀ yìí ìgbà tẹ́mi wò pé dọ́gba ó yẹ kí n bí léèrè náà ẹ̀ ǹdẹ́dọ́kùn lọ ọ̀tọ̀ yẹn mo rí i pé báyìí làwọn báyìí ìmọ̀ olókùn ṣé náà wá pé ń kò ní pọ̀ lẹ́kọ̀ọ́ ni pé wọ́n bá jẹ́ pé kọ̀ mọ́ bó ti jẹ́ òun náà lè pè wà láàbàrí táwọn èèyàn ṣe nù wọn náà wà nà ìmọ̀ tó ní ìsìn ṣe gbàgbàgbà àmọ́tọ̀ ẹ ṣe ṣe ti ẹ ti di kòkí o ẹ dákun torí tọ́lọ́ ṣé ọ̀gbọ̀ onígbọ̀ torí pé wọ́n fúnra ó ti dínà ó ti dínà kọ́gbọ́kọ́gbà kì í ṣe gbogbo ntí èèyàn bá ti máa ń sọ kẹ́ bó ti jẹ́ pé kì í ṣe gbogbo aṣọ. làá máa sá lóòrùn ẹ̀hẹ́n àwọn sọ ní ìbẹ̀ tó yẹ pé bí wọ́n bá ti ṣe làwọn èèyàn sì yí padà láì sọ̀rọ̀ nǹkan ní ìbẹ̀ tó yẹ pé ọ̀rọ̀ ló sì yí padà nǹkan ní ìbẹ̀ tó yẹ pé ọwọ́ ló sì yí padà gbogbo nǹkan ká má sí lò síra wọn káràntì pé àwa ń tiwa èròǹgbà wa ni báwọn èèyàn náà gbẹ́sìn yìí báwa náà ti gbọ́ yìí kí gbogbo wa bá jẹ́ ẹni tó ti pé kí ni yọ́ọ́ máa ṣe lọ́hùn bó ti ṣe dáa àti bó ti ṣe tọ́ à ń bẹ ọlọ́run bá wa pẹ̀lú àwọn orúkọ rẹ̀ tó rẹwà jù àti àwọn òrìn rẹ̀ tó ga jù kọ́mẹ̀sì rọmọdán eléyìí lágbàmọ̀ fún wa ọlọ́run bá kó gbà lẹ́sìn lọ́wọ́ wa ọlọ́run bá lọ́wọ́ oníkálukú wa rọmọdán láti jọ tó ti bẹ̀rẹ̀ tó ọlọ́run ọba ràn wá lọ́wọ́ lórí àti máa ṣe dáadáa ọlọ́run ràn wá lọ́wọ́ lórí àti dúró ti dáadáa ọlọ́run ṣe wá lọ́kàn nínú ẹni tó ṣe pé báwọn yẹn máa ń ṣe dáadáa ọlọ́run ṣe dáadáa báwọn yẹn máa ń ṣe ń ṣàì dáadáa rẹ̀ wọ́n máa ṣe ọlọ́run ọba kọ́ gbà bẹ́ẹ̀ ẹ̀yìn wá gbà náà ọ̀kan nínú àwọn ẹ̀yà wa ẹ̀ẹ́dẹ́gbẹ̀rún bá ṣe dáadáa ànábì sallallahu alaihi wasallam wọn títí tẹ̀sí mọ̀ pé ẹ ti sán lẹ́sàn ohun ọ̀fẹ́ kádàrúkọ láṣẹ kẹfìlà rẹ torí pé ń tó ṣe ó ṣe láàrin rẹ sọlọ ṣùgbọ́n ń tó ṣe yẹn dáadáa ní ìdòdò pé gbogbo alápàdá àmúkàtà láti jẹ́ pé àwọn náà kópa nínú ọ̀rọ̀ dáadáa bẹ́ẹ̀ arákùnrin yẹn láti jọ sí àti bẹ̀rẹ̀ dánilẹ́kọ̀ọ́ nínú àwẹ̀ yìí báyìí ló ti máa ń da epo sínú jẹnẹrétọ̀ fún wa. ó tún wá ń dà sínú rẹ̀ ó ní ká má máa lò lásìkò dánilẹ́kọ̀ọ́ lásán tí a máa tún sọ kìyàmù lè ká tún máa tẹ jẹnẹrétọ̀ kó kọ́ máa rí àyè tó kù láàrin wa mi ha wàlá ìjẹsọ kékeré ọlọ́nkọ́ bá sálẹ̀ sàn dáadáa yàtọ̀ kìyàmù bá ibi tó ti dá nínú ọ̀rọ̀ má bàjẹ́ ètò díẹ̀ bá kọ́ bá kọba àgbàdo àti ẹ̀ náà ní kọ̀kọ̀ àti ní gbangba ó sì ti yẹ kó àwọn mùsùlùmí náà máa ṣe nù nínú gbogbo nǹkan nínú gbogbo nǹkan tó ó sì yẹ kó àwọn ṣẹ̀ǹgẹ̀ tó dáná pé títẹ̀ lílá títẹ̀ lílá títẹ̀ lílá alẹ́ mọ́ ìrówó epo jọ́ mi ẹlòmíì ti lówó rẹ̀ àmọ́ kò ní í ṣe ṣe níbi ọlọ́run ẹ̀kọ́ lọ́run ṣe nǹkan rẹ̀ tó ṣùgbọ́n ẹrú ọlọ́run tó rí pé bùkátà ń bẹ fún kàmá tó ti ṣe á ah, ọlọ́run bọ́ pọ̀ bùkátà tiẹ̀ náà ní kọ̀kọ̀ àti ní gbangba ibi tó lérò àti ibi tó lérò. ọwọ́ abẹ nínú wa ẹni tó ń wò sí nítorí pé kọ̀ lágbára láti ṣe ìjọba rẹ àmọ́ àníyàn rẹ dà pé tó bá yẹ kó lọ́n pè náà láti rí bẹ́ẹ̀ ní bá ṣe òun náà ní ewu ládàá ẹni tó bá rí bẹ́ẹ̀ ṣe dáadáa tó ń sì lágbára láti ṣe fún wa pé bá láti rí rẹ̀ أشهد أن لا إله إلا أنت أستغفرك وأتوب إليك àkọ́kọ́ tarawih tọlọsọ kókò sí rárá àdìmọ́ bíi pé àwọn ní àwọn ní àdìkì ní alẹ́ tí wọ́n ti ṣàìtàn. rárá sọ̀rọ̀ wí ìlẹ̀ rọ̀mọ̀bọ́n sọ̀lá ti táwọn yẹn ń ṣe lẹ́yìn sọ̀lá ti rẹ̀ ṣá nínú rọ̀mọ̀bọ́n orúkọ àwọn ìṣòro lọ́wọ́ ó máa ń fi òru ṣe sọ̀lá sọ̀lá tó tàràwé téèyàn bá dí lóru tó ẹgbẹ́ gba náà ló ṣe nínú Ramadan tí ò sí lẹ́yìn ìṣá ó ti di kéyàmù lẹ́yìn òun náà ní tàhájì kí ni kéyàmù lẹ́yìn ìyẹn ni pé sọ̀lá tó tààjí mú wá lóru sọ̀lá tó tààjí mú wá lóru òun ni pè ní kéyàmù lẹ́yìn òun náà ní tàhájì sọ̀lá tó tààjí kọ́kọ́ sùn ká tọ́ àìsà sọ́kọ́ nàbì sọ̀rọ̀lá àdìsẹ́lẹ̀ bá ramadan ẹ̀ndẹ̀ bá kòsí ramadan kìí lékún lórí rákà mọ́kànlá ìgbà wọ́rọ̀ ibùdó àwọn ọmọ àti sọ̀kọ́ rákà mẹ́tàlá eléyìí túmọ̀ sí pé láàrin mọ́kànlá àti mẹ́tàlá ẹni tó bá ń ti mọ́kànlá kò sí tó burú bẹ́ẹ̀ ẹni tó ń ti mẹ́tàlá kò sí tó burú bẹ́ẹ̀ torí pé ti àná ìsọ̀rọ̀lá àdìsẹ́lẹ̀ fi lẹ̀ so bí wọ́n á tó wá kókó ti tàràwíì tó tún á sí lóru tó tún ṣe tààjù kò sí tó burú pẹ́ nítorí pé àdìsá náà sọ̀rọ̀ lọ́wọ́ àdìsẹ́lẹ̀ kò sí ìtòsọ wípé ọ̀gbọ́dọ̀ ṣe ju rákà báyìí kò sí wọ́n ṣàlàyé sí ànábì fún wa so àwọn olùmọ̀ràn sọ pé kò sí tàbí ṣùgbọ́n pé ìtọ́lọ́lá jù náà ni pé táwa náà táà bá ṣe tayọ dáná lè ṣe ńlọ́lọ́lá jù ṣùgbọ́n tẹ́lẹ̀ kí wọ́n á ṣe tayọ dáná lè ṣe tá ọ̀sẹ̀ lọ ọ̀sẹ̀ lọ torí pé tó ti sọpọ sẹlọ ọmọ ẹrì wa kò sì tó náà ti sọ pé sọláàtù lẹ́yìn mẹ́sìnà mẹ́sì sọláàtù táwọn máa ṣe lóru rákà méjì méjì ó wá ní tẹ́nìkan ní bá ti ṣe méjì méjì ti ń sálámà méjì ti ń sálámà méjì ti ń sálámà méjì ti ń sálámà ń kó òpè wa yọjọ wípìrì fún gbogbo tó ti mú wa ṣé gbogbo tó ti mú wa ọ̀padà náà tó jẹ́ rákà mẹ́wàá ọ̀padà náà tó jẹ́ rákà mẹ́jọ àbọ̀ ọ̀padà náà tó jogún rákà rárá gbogbo tó ti mú wa ẹ̀ làwọn sọ pé ìmọ̀ sọ fẹ́ni tó bá ṣe ju rákà mọ́kànlá lọ pé ó tà dáadáa ó túmọ̀ sí kọ́ ọ̀rọ̀ e náà kí ni kí ni tùmọ̀ká máa kánjú láti dájọ́ wọ gẹ́gẹ́ bí dáńdá wọ ayéwo lọ wà nínú ẹ̀rọ ẹ̀rọ bụ ṣẹlẹ̀ azụ láì kẹ̀kẹ́ mẹ́la àmọ́ akájú àmọ́ ẹsẹ̀ kùlẹ́ńgé kùlẹ́ńgé kí n kọ́tà lè pọ́pẹ́ mi mo wí lẹ̀ èmi wọ́n gẹ́gẹ́ bí sani tó bá wù wàhálà ọjọ́ báwo ló ti dé báwo ló ti dé sọ pé ọlọ tó ń lọ aláṣẹ ó sì máa bá sọ láti lọ láti rákà mẹ́ta tó ti dé tẹ́lẹ̀ tí kì í tuntun lẹkùn bẹ wọn wọn ti gbé jáde bẹ wọn ti kó jáde sọ̀rọ̀ hàn wọn ni ẹni tó pé àwọn ọ̀rọ̀ àti ìsìnkàn tó sọ pé àwọn ìsọ̀rọ̀ bá ìsọ̀rọ̀ ó sọ lórí ìsọ̀rọ̀ láti rí ó tún wá tún sọ̀ láti bẹ̀rẹ̀ sáà tètè kẹ́tù wá sọ fún wa pé ó sọ lórí àwọn pé wọn ò níbi kí kí kó tó méjì. so àwọn nítorí pé njọ́ kan jàǹdàbà ń bẹ lára àdébí sọlá àdébí sọlá wọn tó wá sí kọ́ọ́mà kó tó wá bẹ̀rẹ̀ sọlá arántí wà ń so wọn kó ní tún sí ní bẹ̀rẹ̀ náà ní torí àkókò sínú sọ̀rọ̀ àbúgbé ẹ̀sẹ̀ pẹ̀lẹ́ èsì gbogbo ilé ẹ̀lẹ́lẹ̀ náà. Nyɛ sɛ mo kéde la ba lɔ n'otu ba sɔ gbogbo ntí nǹkan tí ẹni tó bá fẹ́ gbọ́ ṣẹ̀rí àyè yọ̀gbẹ̀dẹ̀ làbà ẹni tí ń sọ bá ń tọ́ bá ní kó sọ fún ọ kó mú sẹ́ńtẹ̀sì méjì tó dáa lédè làbà kò ní rí wọn. tó bóòlù tó wá yìí mo rò pọ́nrọ̀ mi yé ẹ́ ẹnìkan ka lítírítọ̀ Shakespeare ọwọ́ ń túmọ̀ ibìkan nínú lítírítọ̀ yẹn fún wa ọwọ́ ni ẹgbọ́ yìí gan àmọ́ ẹ bá wa ka chapter méjì nínú lítírítọ̀ papọ̀ nílé ẹ̀ka ẹ̀ka ọwọ́ ni ó dà ẹ bá ní sòyìnbó ká gbọ́ ọ̀rọ̀ bá pa pàtó kó lè tó agbó yìí torí ẹni tí ìwà gbọ́ lábá kò lè gbọ́ sẹ̀yà yìí lédè lábá màdọ́nà sọ pé. ولليل سابق النهار سابق إذ الأربعة قلنا غالب غالب كيف وما نحن بمسبوقين وسيرك كل بوريوا bí borí lọ́lọ́ọ̀bá sọ̀rọ̀ yẹn ni pé òru òru kò lè borí ọ̀sán kọ́sán ọmọ yìí ọ̀sán kò lè borí òru kóru ọmọ wa ìtumọ̀ táwọn ọ̀sán kò síbi tí ara mi ti sọ pé ọ̀sán ló gbúwájú òru tẹ̀lé kò sí ìjọ ti sọ ọ̀tọ̀ ni tí ara mi sọ ọ̀tọ̀ ni táwọn ọ̀sán ẹ̀yìn ìjọba tọba tọba jẹ́ pé kọ̀ọ̀bá jẹ́ bẹ́ẹ̀ kí ló ti tẹ̀sí sọ láti tẹ̀ra wíì tẹ̀sí làtàmú kí rọmọdọ́n tó bẹ̀rẹ̀. abẹ́rẹ́ yóò wò ó gbogbo yẹn wọn kò dé sáré sáré kíákà mú sáré kíákà mú lónìí asámú ò lẹ́sẹ̀ sí rọmọdọ́n tó bẹ̀rẹ̀ abẹ́rẹ́ yóò wò ó ṣe ẹ̀ ń kí ilẹ̀ ẹ̀dẹ̀ rọ̀mọ́bọ́n ni àbí rọ̀mọ́bọ́n ti bẹ̀rẹ̀ látàlẹ́ náà àtàlẹ́ rọ̀mọ́bọ́n ti bẹ̀rẹ̀. tètè wá sọ wọn rọsù yẹn kó òru ojú náà ọmọ ti bẹ̀rẹ̀ tó ń bá ti wà tó gbà sẹ́yìn náà tẹ́ ń lò ìtọ́jú òdodo lẹ́ ń lò àmọ́ gbà tẹ́ tu ìtukùtù lẹ́ ń tu àbí òye wa ẹni tí ń sẹ̀rẹ̀ ìtìká ìgbà wo ni ìtìká kò rẹ̀ tán ẹ̀yẹn ní ìtìká tóun bá wọ̀ torí pé tóun bá wọ̀ kí ló ṣẹlẹ̀. náà náà tọrọ bá ti kílẹ̀ àti máa ń rọ́ láti rọ́ láti ẹ dákọ̀ ẹ dákọ̀ tó nígbà tó wọ̀ ló pọ̀ torí pé òun ó rí pé lọ́tọ̀ fẹ́ bẹ̀rẹ̀ lọ́tọ̀ fẹ́ bẹ̀rẹ̀ ẹ̀ka ó rí pé mọ́tíláṣí ló ń wọ̀ ọ́ bẹ́ẹ̀ ni abẹ́ lọ torí pé ìgbà tó ń wọ̀ ọ́ bẹ́ẹ̀ ó ti bẹ̀rẹ̀ ìfúkà fún toró òru ọ̀la ó ti bẹ̀rẹ̀ ńgbà tó ń bọ̀ ìdí nu tó ti jẹ́ pé lọ́la tóun bá ti wọ̀ ó ti sọjọ́ kan tọ́ tọ́ alúdọ́tọ̀ fẹ́ jáde ó ti yọ ní iye ọjọ́ tó fẹ́ lò ti pé nígbà tó ń ti wọ̀ nítorí pé o ti ti òru tòní tẹ́lẹ̀ náà láti àná tóun ti wọ̀ so ọ̀sán lọ wá sí kún òun tọ́jọ́ kan ti pé fún ìtìkáàfù rẹ tó fi jáde tóun bá dé wọn rò pé yé wa bí gbogbo mùsùlùmí ṣe ń lò bí gbogbo mùsùlùmí ṣe gbọ́ yé láyé ní kó òru ló máa ṣíwájú ọ̀sán àti níbi ìgbà àjẹpé kò sí màá táwọn bá ti mọ̀ ọ́n mọ́ ibi kan ṣoṣo làwọn olùmọ̀ ti sọ pé ìdájọ́ yẹn yàtọ̀ díẹ̀ onáàbí hajj torí pàdé ìdáná ìṣòwò àdìsẹ́nà sọ ẹnikẹ́ni tó bá ti lè kú ní àràfẹ́ yìí ní ọ̀sán àbí lóòlù kó tó di pa àgbàdì àríyọ pàpàtà máa hajj hajj rẹ̀ ti pè é sẹ́fẹ̀ẹ́ ní ìtumọ̀ tó tóun bá ti wọ̀ tóun bá ti wọ̀ àti bọ́ sí ọjọ́ kejì tó bá jẹ́ pé bẹ́ẹ̀ náà níbi kọ̀yẹ́kọ́ bára kọ̀yẹ́kọ́ bájì. nítorí pé ìgbà tó ń ti wọ̀ nínú àràfà yẹn a ti wọ òwúrọ̀ ọdún ìgbà a ti wọ òwúrọ̀ ọdún adẹ́kẹ́ gbogbo ẹni tó bá dé lẹ́yìn ìgbà tó ń ti wọ̀ kọ̀ láti wa sọ náà ti ti pé gbogbo ẹni tó bá rí àyè ti kọ́ kọjá ní àràfà yìí kó tó di pé àlùfáàjà yọ rẹ̀ ti pé yẹn náà là sọ pé tẹ bá bímọ tẹ bá bímọ lẹ́sìn máa kọjọ́ tóun bá ti kọjú òní torí ọ̀la òróòlù ọ̀la ló ti bẹ̀rẹ̀ yìí àmọ́ tẹ bá fi kóòrùn tó kọjú òní الثلاثاء بها الأربعاء الأربعاء تبعت من يوم جوا نجو لدك يوم يوم الثلاثاء ìjọ tàlátà ni tóun bá ti ní wọta ìwọ nísìn níjọ oníjọ kejì ó pè yọ ọmọ làwọn yá nà so gbogbo ẹ lábẹ pé òun ló máa ń síwájú ọsàn nà wà ní. èèyàn ní bùkátà méjì tí èèyàn ọjọ́ tọ́jọ́ tọ̀tọ̀ tí èèyàn fẹ́ wá orí lọ́dọ̀ ọlọ́run wà nínú mi so ṣé èyàn ṣe sọlá tó lè ṣe kárọ ẹyọ kan fún méjì ní àbí méjì lè lọ. ẹ tí ẹ bá ṣe ọ̀kan fún méjèèjì kò burú tí ẹ bá sì ṣe ọ̀kọ̀ọ̀kan fún kọ̀ọ̀kan kò sì tó burú lọ tí ẹ bá ṣe sọlá tó lè ṣe kárọ kan fún bùkátà méjì mẹ́ta mẹ́rin kò sì tó burú lọ tí ẹ bá sì ṣe ẹlẹsẹ kárọ fún ẹyọ kọ̀ọ̀kan kò sì tó burú lọ àmọ́ ń lọ dáa kí ẹ̀ máa ti kọ́kọ́ mọ̀ gẹ́gẹ́ àdéhùn ìjábọ̀ ìṣẹ̀ṣẹ̀ sọ fáànà sọlá àtúnmọ̀ àtọ̀ fún bàtẹ́ nìkan ni bá pinnu láti ṣe nǹkan kan ó túmọ̀ sí pé ká máa mú lábala lábala lọ́dà náà. ẹni tí ó bá ní bàbá ṣáájú kótó ni kọ́ ń balaga lọ́mọ rẹ̀ ìyá rẹ̀ bá wà láyé torí pé ìyá rẹ̀ ló ní gbogbo lẹ́yìn ọmọ òrukàn náà so tí ìyá rẹ̀ bá kú ní kété tó bí tí bàbá rẹ̀ ti ń bẹ láyé ọmọ òrukàn náà tàbí ọmọ òrukàn nígbà tí bàbá rẹ̀ ń bẹ láyé ìyá kú kọ̀tọ̀ ọmọdé ọmọ òrukàn àmọ́ tí bàbá bá kú ọmọ di ọmọ òrukàn tẹ̀ máa sọ pé tí bàbá ti yá bá kú gbogbo eléyìí àti kọ́là wa nílò bàbá nìkan la àti bàbá rẹ̀ ti kú ó ti di ọmọ òru so ṣùgbọ́n lọ́dọ̀ yorùbá àwọn bàbá ọmọ òrukàn òrukàn rẹ̀ tún òrukàn dáadáa nígbà tí méjèèjì bá ti kú ìrìn àwọn ọmọ pé ìyá òsì bàbá òsì yẹn bí àgbàlagbà àgbàlagbà bí ìfẹ́ tó bá wà lọ́wọ́ ìfẹ́ tó bẹ́ẹ̀ lé nínú náà mọ́ wà ọmọ orúkọ ni tí ìyá tó ti ọyẹ ń sọ ọmọ orúkọ wà wà ọdẹ ti bàbá òun sọ torí pé ìwà ní ti sọmọ kó lóru ẹni tí o ti gbà lágbà tí bàbá rẹ kú ni wọn ń pè ní ọlọ́lẹ́sẹ̀ sáà náà. nípa tẹ̀síìrì nípa tẹ̀síìrì owó alẹ́ hakim alakọ̀bí hmm. ìgbà tẹ́tù alakọ̀bí òfin wa nísìnyí aṣọ pé ó wù mà olùmọ̀ nípa gbogbo nǹkan tí nǹkan kan pa lọ sí. ẹ torí pé màtó nínà ní fi ń fún ni nírò ìtumọ̀ àkọ́bí ìhàn lólùmọ̀ tí nǹkan kan pa mọ́ sí. torí ẹ̀ ló ti jẹ́ pé lédè lárúbáwá àkọ́bí ìtumọ̀ rẹ̀ ní expert ẹ̀ńtọ́ expert nǹkan. torí olùmọ̀ nípa gbogbo nǹkan tí nǹkan kan pa mọ́ sí tí ọba nímọ̀ nípa gbogbo nǹkan bó ló ti fún ọ nírò nípa náà náà ló ṣe. ìyẹn ní kóbìnrin gbóyún wá láti ta ha ọkọ yín. ìyàwó tó àlọ́dì ọkọ ọlọ́sẹ̀ ìdìnnà wa tó alákùnlé ha tó mìíràn ti ń bẹ lọ́dì ọkọ tó bá tọkọ tí ó sì mà ṣe zina òun ni nǹkan ṣe nǹkan ṣe lọ́nà púpọ̀ ọ̀nà alákọ̀ọ́kọ́ onípọ̀pọ̀ yẹn ti di dàyò ẹni tó rí zina pé àwọn òun ṣe tó ti gbẹ̀mí lọ́wọ́ tí ò ní wà lẹ́nu nǹkan fúnra rẹ̀ ó ti tẹ́rí gba kí wọ́n omi olómi wọ́n gbé kọlu tiẹ̀ ló kọ fóònù náà lómi tó sì máa kó nǹkan lómi ti ta kó nǹkan tó ń pè ní mọ́kùsẹ̀ nínú mọ́kùsẹ̀ lè torí pé nínú nǹkan yìí wá fún un náà ni pé kí gbogbo mọ̀lẹ́bí ọmọ kọ́mọ̀jọ pọ̀ mọ́ ọlọ́mọ ni wọ́n gbé wá báyìí tó wọn akọwọ́ sí láti gbọ́ ọmọ ọlọ́mọ bí ọmọ ìbàjẹ́ ni ṣùgbọ́n lábẹ́ òfin ọlọ́run o lópin ìgbà tọkọ yẹn ẹjọ́ ọ̀gá ti pariwo pé kìí soyún òun kìí sì sọmọ òun o talẹ̀ lẹ́yìn lẹ́yìn lẹ́yìn kí wọ́n jọ fúnra wọn tó ti lè gbẹ́nu lọ oní ọlọ́mọ lábẹ́ òfin ọlọ́run torí pé wọn àti àwọn bá ń bẹ lọ́dọ̀ ọkọ lórúkọ pé ìyàwó èèyàn ni tí wò ó sì kọ́lẹ̀ gbogbo oyún tó bá ní ìwọ náà lónìí gbogbo ọmọ tó bá ní ìwọ náà lónìí fún so eléyìí túmọ̀ sí pé ìwọ lọ́wọ́ apariwo tó bá ti mọ̀ pé ọmọ eléyìí ti tiẹ̀ o àwọn alẹ́rù tọ́dọ̀ lọ́wọ́ ẹ̀hìn nítorí pé kọjọ́ mi kì í sàwáwí o bàbá bàbá ńlá rẹ lẹ́yìn kẹ gbogbo lọsẹ tó wọgbọ ọmọ ẹn torí bẹ́ẹ̀ náà lẹnìkan wá tọsọ fún alẹ sọlọ láti sọlọ tó káàlì ọmọ yìí sọmọ irú òde ìṣe sọmọ lọsọ àkọlù àwọn ọ̀dọ́ ra gbogbo kí ni sẹ ọdún máa ń sọlá fún kí ni kọlù àwọn ra fún mi rẹ ọsọ tí kò sí kanú rẹ tí kọlù rẹ lọra yàtọ̀ ó lọ wà kí ló wá ṣẹlẹ̀ fẹ́ olú kó mú àwọ̀ àwọn bàbá ńlá rẹ̀ kan ó sì máa mú ọmọ rẹ̀ yìí náà gbọ́dọ̀ pé torí kọjọ mi èké sọ ma bí wọn bá jọ mi à olùmọjọ wa olùmọjọ lójú ọmọ rẹ náà tẹ́lẹ̀ tí wọn ti pé gbogbo obìnrin tí wọn ń bẹ lọdẹ rẹ gbogbo ọmọ tí wọn fi wọn náà lórí ọmọ tí wọn bá ti mọ pé ọ̀kan ètè jẹ níbẹ̀ ẹ kóra ń jáde ẹ ti pè sọ̀rọ̀ àyíká gbogbo òsì mi yọ ọmọ lọ lọrẹ wọn náà máa lọ lọrẹ ó ti parí ní òkú oyún nǹkan bá bí ọlọ́mọdé ò sì ṣe nǹkan rẹ̀ ilé ìjẹ́ ló ti jẹ́ àmọ́ tọ́ọ̀ bá ti sọ nǹkan sẹ́wọ́n lọ́lọ́mọ eléyìí túmọ̀ sí pé ìsọkúsọ lásán ní làwọn obìnrin Yorùbá máa sọ igbó ẹ̀yin ni wọ́n sọ fún àmọ́ náà padà gbọ́ èyí tó bá jẹ́ ọmọ rẹ̀ fún ọmọ yẹn kó sálàyé pọ̀ báyà wọ́n ti tán rẹ̀ jẹ gbogbo ọmọ tó nígbà tó wà lọ́dọ̀ ọkùnrin olóyún ọkọ̀ ìjọba rẹ̀ jẹ́wọ́ rẹ̀ kò tún rí à ní ẹ méjì tiẹ̀ mẹ́ta ìdí tiẹ̀ ókè àtúntì náà yọ ókè yóò tún jìyà àwa ní kíkẹ́ ta ló bá ṣe dì náà mo rò pé ẹni tó dáká sí ara rẹ̀ kò ní yọ jẹ ẹ̀ ẹ́ ní kí ta ló bá ṣe dì náà èyí ti dá bára rẹ̀ ṣe dì náà nígbà tí mari tó a bá ní sọlá tó ní mo ṣe dì náà àná lè ṣe ta ló bá ṣe o mo pé wọn náà dá

wípé ẹwé tí wọn jọra wọn tó ẹ̀yìn àdùgbò máa ń ní àdùgbò lábẹ́ ara ẹni alẹ́ ní tí ọba ti ọmọ àmọ́ wọn ọmọ tí wọ́n bí under establishment ìgbéyàwó àmọ́ tí ìyàwó lọ sí ọmọ àwọn jogún bàbá òun ni ọwọ́ àtàyọ kúrò rẹ̀ tí ọba fẹ́ pàdánù pé aráàtọ̀ àmọ́ jogún yọ̀ọ́ tàyọ kúrò wọ́n ọkùnrin ọ̀pọ̀lọ́ ń búra wípé oyún tó àná rẹ̀ yìí ti náà kéṣe ní wọn ni yóò wí bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ẹlẹ́ẹ̀ka kọ́nà wọn lànà tó bá yẹ kó ń parọ́ mọ́ obìnrin náà yóò fọlọ́ ń búra wípé oyún tó àná tọ̀pọ̀ ni yóò wí bẹ́ẹ̀ lẹ́nu rẹ̀ ẹlẹ́ẹ̀ka kọ́nà tó bínú tó tó bá tó dòdò lọ́kọ̀ òun sọ tẹ́lá ti sọ bẹ́ẹ̀ tó kálukó tó ká láéláé ètò sí ọkọ̀ yóò sì máa kángárò oyún rẹ lọ bó bá ti di lọ́mọ kọ́ máa ti lọ tó máa ní yọmọ yọmọ wá tẹ̀lé ìjọ ló ti jẹ àwọn tó bá ti dáké òun náà lọ lọ́mọ ọjọ́ ìwé ti jẹ. Yeah, I did. pé wọn sọ ike pé wọn sọ fún àbí máa ń ṣe bẹ́ẹ̀ náà wọn kéde gbogbo ìgbà náà là ń mọ lónìí kì í ṣe gbogbo ìgbà torí pé àlùkò àná ni wọn ti bẹ̀rẹ̀ nǹkan ó ń dìpẹ́ǹdì lórí pé kí ló dé ẹ̀ǹtẹ́ bá ti fẹ́ sọ di nǹkan àjọyọ̀ nígbà tí wọ́n ka national anthem ògbóró àlùkò àná wà ní sẹ́ẹ̀tì pé ọ̀sán ti dé lọ oníṣùmá àmọ́ tó wáyé pé ẹ̀mí kí àlùkò àná ní bẹ̀rẹ̀ ń tẹ́ fẹ́ ṣe ẹ̀yìn yóò ayọ́ka bóyá òun yẹn ti gbà sálà wọ́n ti sọ wọ́n ti wọ́n ti sọ ọ́nù kọ́ra àwọn òkè sọ̀rọ̀ ọlọ́run ẹ̀wọ̀n alùjáde láti kọ̀rọ̀ ọlọ́run tí wọ́n lé sí wọ́n ti mọ̀túmọ̀ rẹ̀ ọ̀dà àmọ́ láwùjọ yìí ìdá lọ́mọ̀túmọ̀ rẹ̀ nìkọ̀tẹ́ sì lè kàn án yẹn yìí wọ́n àfọ̀nkúra yìí ẹ̀yin kọ́ àfọ̀nkílẹ̀ yìí àfọ̀nkúra dà so because ṣe máa ń kọ́ àfọ̀nkúra yìí àtúntàbà kíkó náà bá ti tàtà yóò tún máa ọ̀rọ̀ ọlọ́dà àgbáyé ọ̀dà lórí bàbá ìgbà ìgbà ìgbà yọ kọ̀ǹdíṣà rẹ̀ fún yín ké ṣùgbọ́n ìdè tún máa kò kéke sàn àmàlẹ́kà làfẹ́ kà fún àwọn èèyàn tó wà wá ju àti ọ̀bọ̀ lágbára ẹ̀yìn á tún máa sòtẹ́ máa ń tilẹ̀ àjẹpọ̀ dà ẹ̀ ń gíbi mẹ́sẹ̀gì sáwọn èèyàn ó kò sì wúlò wá. kíni kíni implication tó wà ní bí ọmọ ẹjẹ ọkọ àbọn bàbá. ó nítorí pé èèyàn dìde àlè ẹni tí wọn pè mọ bàbá bàbá tí èsì sọ lóbi inú àbúrò tó wà ń bẹ oní ẹnìkan ẹ̀ka fún Ọlọ́run Ọlọ́run sọ pé odò ọhún lè ẹlẹ bàbá kálukú ni ẹ máa pè bàbá olóore ni oníkíní kan olóore mi lágbájá àmọ́ bàbá mi báwo ọ̀pọ̀lọpọ̀ bàbá ti dín nípa ọmọ tí bàbá tó kú ọ̀dí ó kọ̀ ọ́ mímá tó ìbànújẹ́ ńlá ni wọ́n náà ti rọra rẹ̀ wò ọmọ tó ti dín tó kọ ìgbọ́n rẹ̀ ti tó kọ àbúrò rẹ̀ ọ̀pọ̀lọpọ̀ ìgbọ́n àti àbúrò náà àwọn ọmọ ọ̀sà dédé máa tó kọ wọn àtìgbà tó náà ó ti pè fún wọn ọwọ́ àtẹ̀tẹ̀ mọ bàbá rẹ̀ mọ̀ fún ní bàbá nìkan bàbá mi bàbá mi ọ̀dà kọ̀dà bàbá mi bàbá mi tèèyàn gbọ́dọ̀ tó kọ ló kọ́ orúkọ bàbá èèyàn ní kéèyàn máa jẹ́ tó olórí wà ṣùgbọ́n àwọn ètò olùgbàlà orúkọ bàbá wa ní ká máa jẹ́ bàbá mi ò fún wa kò tí ẹ o kò sí bàbá kan Aha náà la sọ. Bàbá wa ó kọ rẹ̀ ní ti mú mùsùlùmí. Kọ́lá kìí ṣe mùsùlùmí. Ó kọ rẹ̀ náà lánàá jẹ. Ó kọ rẹ̀ lánàá jẹ. Àwọn náà ti mà ní dúpẹ́ sọ̀lọ̀. Àwọn ẹrú ọlọ́run tó máa bá wa sáyà. Kò sí tó burú mẹ́ta. ọlọ́run ọ̀bẹ wa ká yíwọ́ bàbá wa padà àmọ́ bí tẹlifíṣọ̀n ti tó kó bá àdàbí ìmọ̀ ọba olùkọ́ wí pé aburú ni ká máa jó kọkò kí lẹ́yìn báwa ti gbàgbọ́ ìbáwa la gbàgbọ́ wọn gbàgbọ́ àwọn tá a kékeré àmọ́ bàbá wa èsì ti náà pé kó àwọn ẹrú ọlọ́run náà gbọ́ pé ah abayín dúpẹ́ abayín yọ̀ sẹ́yìn jẹ́ mùsùlùmí sòrí ìdí àmà dúpẹ́ ẹrú ọlọ́run là á àlọ́ ṣé ìlú kọ bàbá wa àmọ́ kọ́ wa tí ọba dà ọ̀la lè jẹ́ lẹ́yìn náà sọ àmì bàbá wa ọ̀sá láti dáadáa tó wa àmọ́ wọn mọ̀ wípé àbúrò bàbá gbogbo àwọn bá kóra àwọn tábìlì ń kọrẹ àwọn tètè máa rí láwùjọ wọn wà àbájọ ọkọ bàbá wọn wọn máa jó pé eléyìí aburú ńlá aburú ńlá torí di eléyìí nípa tábìlì wọn máa jó kọ bàbá tiẹ̀ tó ọmọ máa dọrọ àwọn oṣù wọn náà lọ kó kọ bàbá rẹ náà. no yakubu bá o jacob bàbá tiẹ̀. ìbéèrè tó pàtàkì nísìn bàbá rẹ̀ jẹ́ Abraham ó sì ti gba Islam kò gbọ́dọ̀ tó máa jẹ́ pé Abdullah ọmọ Ibrahim bàbá rẹ̀ ṣe Ibrahim Abraham ni bàbá ṣe Abraham náà ni ọmọ ṣe bàbá rẹ̀ ó ń jẹ́ ẹ̀ bóyá Joseph Joseph kìí ṣe Yusuf torí wọn Yusuf lẹ̀ kó tó sọ ní mo rò pé yé wa yé máa sọ pé ànábì ìta ìta kì í ṣe jesus wọ́n rí ìta lẹ̀ fún tó sọ pé jesus orí àwọn ọ̀pọ̀pọ̀ ànábì ìta tí wọ́n ń pè ní jesus nínú bracket torí ẹ̀ náà gbọ́dọ̀ wá pé nítorí pé yàkó onáni jacob nítorí pé eléyìí ọwọ́ àtọ́ pé lágbájá ọmọ yàkó yàkó bùbá wò ó fi ọmọ ìyá gbogbo yẹn náà lẹ́nu ah, tó bàbá rẹ̀ ti jẹ́ yàkó kótó kú <laughs> ẹ̀ ìrọ̀lù bí àwọn ìyàwó tó wà lọ sí ọkọ wá sí ilé ọkọ kò jókòó bàbá rẹ̀ kan ó kọ bàbá ọkọ àbúkọ ọkọ rẹ̀ kan ló mọ jẹ. wọn ní àwọn tí ń jókòó bàbá ọkọ àbúkọ ọkọ bóòlù ní ẹsẹ abẹ́rẹ́ náà abẹ́rẹ́ náà ó kọ bàbá rẹ̀ náà mọdé lágbáyé tó ẹrí àrùn lọdí ẹlọ àwọn àná mẹsù tẹsíọpẹ náà ni wọn kò títí tó fi kú afọ ọmọ àwọn ọmọ àwọn kò tó fi kú. Khadija tó dé tó kéde wọ́n yìí ní dé tó dé tó àwọn tí wọ́n ń tún kọ̀ọ̀kan náà láwùjọ kí ti pé sẹ́gbà lérò ní kọ̀ọ̀kan ló ti yìí njẹ́ àwọn ń gbà lérò ní kó ti di mísí lágbájá ikú ti di ìyàwó lágbájá lọ́dọ̀ ìbúlà àti ìgbà civilization tó bọ́ hà wà mẹ́ ìṣújú wà mẹ́ tó pé yìí ti gbogbo àwọn sọ pé ìyàwó lágbájá ìyá àgbàlagbájá lọ́pọ̀lọpọ̀ wà wọ́n lè ní kíní kan lókọ̀ ìyájú Ibrahim láti ti máa tó gbogbo kọ́tà bá ti orúkọ ọkọ̀ bàbá yìí náà lẹ́yìn lókọ̀ ìyájú Ibrahim tó lórúkọ ìyájú ọmọ Ibrahim àlùkọ ìyájú ìyàwó Ibrahim èwo ló tún àti lọ́dọ̀ gbogbo wa ọmọ nígbà tí wọ́n kó kọjú wa pé Ibrahim ọmọ ẹ wọ́n ti pè yàgò Ibrahim ọmọ Ibrahim yàgò tó túmọ̀ sí pé Ibrahim ọ̀rẹ́ yàgò àbọ̀mọ rẹ̀ ọmọ torí ẹ̀ ló ti dẹ́ pé ẹni tí wọ́n ti lólólo tó wá ti pé wọ́n ti ẹ̀ ti àmì jùmọ̀.